mo ti wà lọ́la àṣà mi sọ fún mi ó mi tó ẹ̀ sílẹ̀ ìjọba mi mú kí lóríkẹ́ yẹn wá fásitì. this you know this one of this it looks it smell like cocoa butter. It is okay. Okay, the vaseline that is cocoa butter. Then if you pa wọ mi, o ma dán sòlò, ma dán òdòdó. Ma dán sòlò. Jẹ́ tó fi sẹ́nu, mo lè fi sẹ́nu mi again but mo máa ń every time. Maybe people you don't you now have to do is you now have to lick your lips. Because you lick your lip because it's dry, that's why. Okay, my lips is not even dry today because I treated yesterday. Ah, it's much. Hello, hello, hello, everybody. So, irọ́ tí wọ́n gbé wá fún wa, ó ti yẹ yín mẹ́yẹn. Wọ́n dẹ̀ ti táàgì mi ní on ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn ń fẹ́, ọlọ́run kò lè ra yín bàjẹ́. Mo bọ̀ ìdá yẹn tẹ́ bá gbọ́ àbẹ́ gbọ́ àti ṣe kíni a máa sọ ó ti yẹyìn mẹ́yẹn àní gbogbo náà yẹn máa fi kó yín lẹ́rú tó máa máa fi kó yín lẹ́rú tó máa máa fi sọ̀dú yín sí gbogbo ẹgbẹ́ òkùnkùn àti gbogbo ẹgbẹ́ ìmùlẹ̀ àti gbogbo ẹgbẹ́ burúkú òun náà ni wọ́n ṣe fún yín so ọ̀rọ̀ nípa Lizzy ẹ má bínú so ngbà tí mo ṣe tán lẹ́ẹ̀kan yẹn I need to do other things sábà dẹ́rìn nǹkan ṣe a máa sùn a máa jí so a fẹ́ analyse ṣáàtì tí Lizzy ṣe ṣe rí pé a lot of people wọ́n comment sí dáadáa ó dẹ̀ jáde ṣe ti rí ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tí Lizzy tó lu èèyàn pa ní abẹ́ ṣáàtì ẹ̀ nothing been done nígbà tó já olè Lizzy jalè o ṣé ti ẹyin because wọ́n sọ pé n tó gbé jáde tẹ́ bá lọ wo nǹkan tó gbé jáde tó sọ pé òun send account yẹn sí wọn ó ti ẹyin bẹ́yẹn tẹ́ bá wo nǹkan tó gbé jáde mo ti lọ wo mi tí wò tán sí mo ti lọ wo mi tí wọ́n kọ̀ tẹ̀ síbi tó gbé jáde ipe ṣe rí ìgbà tó ń send alert tó ti yẹ ilé yẹn pé òun send aláàtì pé aláàtì tó send tiwa kò jẹ́ káre ó wá ní pé nọ́mbà tí wọ́n kọ sí orí aláàtì yẹn nọ́mbà yẹn ó ní ó wá dárúkọ Yorùbá kan ó ní ẹni yẹn wá sọ pé two and seven ló yàtọ̀ irọ́ ni o wọ́n sọ fún àwọn criminal tó wà Nàìjíríà àwọn bàbá àsàlẹ̀ àtàwọn ìyá àsàlẹ̀ tí wọn ò fẹ́ fi olè sílẹ̀ tó ń dẹ̀fẹ́ sọ gbogbo èyí tẹ̀dẹ̀ wà lábẹ́ Lizzy Anjorin gbogbo ọmọ yín máa jalè gbogbo ìwà tí Lizzy wù láyé ló máa anointing yẹn máa flow tó ayé yín gbogbo yín pátá tẹ́ support mo sì dúró lórí ọ̀rọ̀ mi i'm still standing on that the truth listen soul okay if transfer ló ṣe because this happened before eléyìí ti ṣẹlẹ̀ ní two years ago kò ṣe èyí tó ṣẹlẹ̀ ló kọ́ máa ṣẹlẹ̀ wọ́n kàn attack wọ́n this time àwọn kàn expose ẹni she have been used she she feel so that gbogbo nǹkan tó máa show tó wá show pé òun lówó tí wọ́n máa sọ pé ó lówó yẹn if Nigeria dey have a government even in Lagos state tó bá jẹ́ pé àwọn Nigeria government mo fẹ́ sọ lónìí torí àwọn èèyàn náà máa ń bú Nigeria government and I will stand on this tí Nigeria bá ní government ni Lizzy should be investigated bẹ́ẹ̀ ni mo sọ fún yín Lizzy should be investigated ọ̀rọ̀ ẹ máa yánú sí mi ẹni máa yánú sí mi ọ̀hún èmi ò kì í ṣe win ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹni máa yánú sí mi kò ń ṣèyàn là ń sọ ń bìbà olè ní Lizzy Lizzy ja olè kò sẹ́ni tó lè bá mi sọ olè ní Lizzy gbogbo tó kójọ yẹn ó lè ní owó olè ní gbogbo tínísì kójọ pátá owó olè ní wọ́n wá sọ pé ẹ kò jalè ṣe rá àwọn tó ń gbé jáde yẹn tí wọ́n sọ fún wọn ní kó wá sọ̀rọ̀ pé kọ́sítọ́mà wa ni kò jalè under duress ni wọ́n wà wọn bí wọn dáadáa kí wọ́n má sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn gáràjì wọn máa yọ wọn lẹ́nu lẹ́kọ̀ọ́ àwọn union wọn máa yọ wọn lẹ́nu lẹ́kọ̀ọ́ wọn àbagbo ṣọ́ọ̀bù wọn bá bá gbáyé wọn jẹ́ wọn ò ní ń sinmi they under duress for them to have peace because Lizzy work with this bad, bad boy of Nigeria bible lele especially in Lagos yẹn Lizzy work with them so gbogbo àwọn tó ń sọ̀rọ̀ tó jáde pé customer wa ní o kò jalè kò já kíni Lizzy jáde wá wá ṣe transfer àmì ó sọ in tó ti ṣe ní last year into tó dẹ̀ ṣe last year yeah, into ti ṣe two years ago ó she last year she every day. ní Canada I'm bad. gbogbo visa àti gbogbo nǹkan tó lò it's a fake over fraud wọn ó lọ Saudi ó máa lọ fraud wọn ni ó lọ Dubai ó máa lọ jalè ni ẹnìkan wá sọ pé ẹ ó wá jókòó ó wá kó ẹsẹ̀ jọ ó wá sọ pé òun big man ẹ̀mí pẹ̀sì lòun wípé nǹkan kò lè jalè ta ló sọ fún ẹ ta ló rí Wàsíù Àyìndé tí òun sọ pé ṣé ẹ máa sọ pé Wàsíù jalè ìgbà àwọn èèyàn ṣé ẹ máa sọ pé Wàsíù Àyìndé ń jalè Wàsíù Àyìndé ó big man ṣé ẹ máa sọ pé ń jalè ṣé máa sọ pé Wàsíù lè jà àwa lólè gbogbo tó kójọ Wàsíù gbọ́wọ́ lọ́wọ́ gbẹsẹ̀ lẹ́sẹ̀ orí olóyè apalapa ó kójọ irú iṣẹ́ tí àmọ́jù tó wà lórí Wàsíù ló wà lórí ló wà lórí Lizzy ibì kan ni wọ́n jọjọ́ ń sìn àwọn ẹ̀mí èṣù tó ń gbẹ̀jẹ̀ tó ń pààyàn tó ń ba yéèyàn jẹ́ ni wọ́n jọjọ́ under wọn ni àwọn alájàlẹ̀ group kò sí tó kójọ gbogbo bílíkì òsì yẹn China ló ń ṣe é kì í ṣe Nàìjíríà kẹ́yìn bá dẹ̀ ti telling me ó lè ní Lizzy ó jalè confam let's play it ó lè ní Lizzy Lizzy she's a thief ó ja olè for real the vid visa to when he came to Canada she was being stopped at the airport uh, in the, at the airport here because the visa was the I mean after they issued the visa they discovered that the visa the I mean the the I mean the card they used in paying for the visa was a fraud visa. I mean, somebody else uh, fraud uh, something that they are láti wà lórí What about that? Ẹni tó lùpa nínú ṣáàtì wọ́n ti wá tàgbé ẹni tó ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ wá sí àìdè ń jalè iṣẹ́ lè rí gbogbo ilé tó kójọ yẹn kẹwàá sọ pé ẹni ọlọ́run fẹ́ lọ́mọ ènìyàn fẹ́ ṣọlọ́run fẹ́ yín ẹgbẹ́ ìjọba sílẹ̀ ìjọba tẹ́ ẹ ṣe polówó fún orílẹ̀-èdè Nàìjíríà lè kú ni ọlọ́run kórìíra yìí kì í ṣe ìjọba yẹn gan ọlọ́run kórìíra ọlọ́run kórìíra gbogbo yín ni. o lè ní lisi nobody all of you tẹ bá rí i pé wọ́n wá sọ tọ́ bá bí àwọn yẹn rè kọ́ má sọ bẹ́ẹ̀ kọ́ má sọ pé kò jalè o àwọn ọmọ union èkó wò ní jẹ́ ó gbádùn máa pa gbogbo tó ń. kí ló ṣe dé tó jẹ́ pé and lisi fẹ́ kọ̀ọ̀sì ogun they are looking for a way to just to use let me tell you something i'm not saying Igbo are good or not or bad but Nigeria is Nigeria so far you want ti pinlẹ ni tó ti yé yín bẹyẹn mo dẹ̀ yí sọ sílẹ̀ ń that shop ń go sọ̀rọ̀ àmì ẹ̀wọ̀n gbọ́dọ̀ ju iná sí ìtọ́ dẹ̀ lè ṣe tí wọn ò bá jáde kó sọ pé kò jálè o wọn á juná sí gbogbo ṣọ́ọ̀bù yẹn kò sí tó máa ṣẹlẹ̀ àwọn state nǹkan tí Nàìjíríà mi tí Nàìjíríà dé lónìí nìyẹn lára àwọn ibi tí Nàìjíríà dé nìyẹn Lizzy jalè olè ní Lizzy ṣé rí ẹ lè rí wàásù ló ń jalè ni pẹ̀lú owó tó ń rẹ̀ máa ṣe pọ́ lọ́wọ́ wàásù ń jalè náà àwọn alájàlẹ̀ yẹn ànọ́ìtì wọn ni ẹ̀gbọ́ ifá tán ni wọ́n máa ń dá fún wọn ni wọ́n ní ifá yẹn wọ́n gbúdọ̀ ẹ̀ wọ́n gbúdọ̀ tí èṣù bá ti fún ẹni kó gbúdọ̀ fi ẹṣẹ̀ lẹ́yà wọ́n máa jalè tí wọ́n bá jalè báwo ló ṣe fẹ́ rí báwo ló ṣe kówó ẹ̀jọ́ owó olè ni owó tó ń ti gbẹ́ni owó ẹ̀jẹ̀ ni kò jalè báwo kí ni lísì lẹ́ kún ó jalè ní tó ṣẹlẹ̀ ni pé àwọn tó lọ kọ góòlù sí ẹ máa gbé ọ̀rọ̀ dáadáa wọ́n dẹ̀ mọ́ mọ̀ túgbà táṣìí ti tú yẹn wọ́n á gbé fún ẹni tó ń fẹ́ gbé fún yẹn kó ba lè sọ pé yẹn ń purọ́ lára géèmù náà ni kẹ́ ló lè mọ̀ pé kò ṣe jíṣọba ló sẹ̀tì ẹ̀ up kò dẹ̀ ń ṣe Ìyábọ̀ Òjó tó bá jẹ́ jíṣọba ló sẹ̀tì up kò ní kọ góòlù sí tó bá lóyìn jí ninety something thousand góòlù ninety something thousand náà wà tó bá jẹ́ kékeré báyìí bó jẹ́ nǹkan tó fi ń pẹ̀ kétí ó lè wà ó ti yé bẹ́ẹ̀ yẹn ó lè wà kó jẹ́ bí fi sí bébì létí ó lè jí gold but kì í ṣe góòlù ló rà àṣẹ́sì náà ló rà ní gbogbo bẹ̀yẹn àṣẹ́sì tó dẹ̀ rà rèé ó gbé fún wọn níbi tó ti gbé fún mi ó transfer fún wọn ó wá lẹ́nu yẹn ló fún un transfer ló fún un ní àkáǹtì tó máa transfer sí ṣé ẹ ti wá rí pé àkáǹtì owó tó lòun transfer ṣe rí pé kò ń ṣe àkáǹtì ẹni tó ní ṣọ́ọ̀bù ló transfer Si èyí tó gbé jáde kí ló dé tí àkáǹtì yẹn ò correspond tó sọ pé ẹni yẹn sọ pé òkè òun ti confam ẹ̀ irọ́ ló pa o ó lọ́mọ yíbò àkáǹtì ọmọ yorùbá ló gbé jáde lísì olè ni ṣé gbogbo wà tó jáde wọn tó bá ti jáde kó wá display gbogbo tó jí gbé jíjí gbé ni gbogbo tó jí gbé tó ń ṣòfò yíyan jíjí gbé ló bá dé ọlọ́ngbọ́n jíjí gbé ni gbogbo tó ń display fún yín jíjí gbé ni wá sí ẹjọ́ ẹ torí ọlọ́run kì í ṣe pé mo ń wọ́n sìn ṣùgbọ́n ẹ torí ọlọ́run mo bẹ̀ yín ṣé Wàsíù lówó àbí kò lówó kí ló ń jalè fún Wàsíù ń jalè lẹ́yìn nígbà tí ó wà níjẹ̀bú Òde yẹn ó ní ilẹ̀ lẹ́kọ̀ọ́ ó ní nísọlọ̀ ó ní káàkiri bí Tinubu ṣe ń fún nílẹ̀ ní gbogbo àwọn pọlíṣà náà ń fún lárẹ́gbẹ́ ń fún ní Fáṣọlá ń fún ní gbogbo wọn ń fún ló ń gba ló ń rẹ́jà ló ń gbà goro three years ó ìgbà ilẹ̀ kì í ṣe tèmi nìkan ló gbà ó gbà tọmọdé àtẹ̀ntì òtó mi àtẹ̀ntì òjù mi lọ ó ń gbà á tó bá fẹ́ gba tẹlòmíì tó bá rí pé kò ṣeé gbà á pa wọ́n dànù wọ́n wá ní ẹ̀lísì ńkọ́ wá jókòó ó wá wọ léèsì gbogbo léèsì yẹn tẹ́ bá rí kọ́ lọ pé ó jí mi wọ́n ti intimidate àwọn èèyàn dẹ́gbẹ́ we cannot talk but we are here we are going to talk okay ó lè ní lísì òótọ́ ní lísì ń jalè kò ń ṣe rọ́ báàbù lélẹ̀ ẹni bá ti bolísì gbogbo ẹ̀yìn tí ẹ bolísì lágbára ọlọ́run ẹ máa kú ọmọ yín ò ní lè fi yín wọn àmọ́jì tó wà lórí lísì ó máa bàlẹ́ gbogbo ọmọ yín ọmọ yín gbogbo nǹkan tí lísì ń ṣe láyé lọmọ yín máa ṣe tó ti yẹ ní ọ̀nà tí lísì jà kò ń ṣe ká kó nǹkan oníkan pàǹtí ẹ̀yọ̀ rádaràda torí pé ìjọba kò sì wà mẹ́ tó máa fẹ́ bọ̀ wọ́n sìn àkókò kan ń bọ̀ ní olúwa wí àkókò kan ń bọ̀ ní olúwa wí ó ti yé bẹ́yẹn àkókò kan ń bọ̀ ní olúwa wí àwọn tó wà ní ìsàlẹ̀ èkó yẹn tó wà nínú ọjà yẹn wọn ò bí wọn dáadáa kọ́ máa jáde kọ́ wá ṣe damage control yẹn kọ́ wá sọ pé kò jalè o it doesn't stole o because they will go there and intimidate them the all all the àwọn boys ìgboro they will destroy their shop wọ́n máa sọ náà sí mo dẹ̀ sì ń sọ fún yín ṣọ́ọ̀bù yẹn ò gbúdọ̀ jó ní ọdún kan ọdún méjì ọdún márùn-ún bá a ṣe ń sọ fún wa sí pé tẹ́wọ̀n bá ti ṣeré wá sí ẹgbẹ́ ẹ ọdún márùn ìkọ̀kọ̀ ògbúdọ̀ ṣe kò gbúdọ̀ sick orí ògbúdọ̀ yìí owó ògbúdọ̀ tán bẹ́ẹ̀ ni ìkọ̀kọ̀ ògbúdọ̀ ṣe tó bá jẹ́ pé ìyàwó obìnrin ni ìkọ̀kọ̀ ògbúdọ̀ ṣe ara ilé ẹ̀ ó ti yé ìkọ̀kọ̀ ògbúdọ̀ ṣe gbogbo àwọn tó wà ní surroundings yẹn. ẹnìkan nílò ẹ̀ wicked woman kò ní dáa fún ìwọ tó sọ̀rọ̀ yìí ó máa ṣòfò dànù ni they kill the father of my baby wọ́n ṣe pa bàbá ọmọ mi wọ́n tún wá gbé wọn ò jẹ́ kọ́ ọmọ mi tún bá ní wọ́n bẹ̀rẹ̀ sí gbógun ti ọmọ mi Lizzy Anjorin wà nú àwọn tó máa tún gbé ọmọ mi káàkiri máa ṣe kó tó máa support wọn òfò lẹ́sẹ̀ wọ́n tó pè mí wicked person tó ti yẹ yín bẹ́yẹn àwọn wicked person lẹ́ ń pàtẹ́wọ́ ní Nàìjíríà torí bẹ́ẹ̀ tí ẹ bá ẹni tó bá ti support Lizzy Anjorin ara máa ní yín pa ní orílẹ̀-èdè yẹn ní lágbára Kristi àdàbí tó yẹ pé irọ́ la pa ó ní wicked person náà Lizzy náà sì gan Lizzy tó máa gbé ìgbọ̀n wá sí ò tó ń pààyàn ó mú bẹ́ẹ̀ ni àwọn tó gbẹ̀gbọ́ tì yín ní tó spray yín dànù wọ́n náìsì gan-an àwọn terrorists wọ́n mà náìsì sí yín olórí burúkú olóṣì because I said the truth ègbé ni fún ẹni tó rí búburú ní ọdún tó pè ní rere ègbé ni fún gbogbo yín ẹ bá pọ̀ bẹ́ẹ̀ ṣe máa parun nìyẹn ànọ́tì tó wà lórí lísì bó ṣe ń jalè ó máa bàlẹ́ gbogbo ọmọ yín gbogbo ànọ́tì burúkú tó ń lo lísì ó máa bàlẹ́ ọmọ yín o bẹ́ẹ̀ ni o olórí burúkú yín kí ni lísì gbé kí ló ní o àṣìdì olóòdì celebrity wọ́n lẹ́yìn ọ̀jalè aṣọ wọ́n ní ẹnìkan daṣọ àwọn bora wọ́n ló jalè wà lọ́ọ́ daṣọ àwọn bora aṣọ olè ló dàbora o aṣọ olè ló dàbora ẹ kó sí lọ aláìní fi jù ú let us play it two years ago ó ra àǹkárá ní broad street ìyá àbàdàn sọ ìyá àbàdàn náà tún sọ pé wá sí ṣọ́ọ̀bù òun ọmọ tó gbé lọ́dọ̀ Lizzy tó lòun àdìgbò ń báyìí ó sọ pé Lizzy bẹ òun káwọn lọ kó ọkọ nínú ṣọ́ọ̀bù nínú ṣọ́ọ̀bù ìyá àbàdàn nígbà ìṣẹ́rọ̀ ní àbótọ́ ó tọ́ ni Lizzy bá wọn gba owó já olè káàkiri ni olè gidi ni Lizzy ó ní àwọn tó ti lẹ́yìn gbogbo ẹ̀yìn tẹ́ ti Lizzy lẹ́yìn tó bá ti jẹ́ pé irọ́ ni wọ́n pa wọ́n Lizzy gbogbo èpè tí n bá ti ṣẹ́ lórí platform kò ní jẹ́ ti ṣùgbọ́n tó bá ti jẹ́ pé òkò tí sì lè ń jalè gbogbo orí bá kìlá ọ̀pọ̀ mọ̀ ní pé sí yín lọ́wọ́dọ́ lọ́wọ́dọ́jọ́ alẹ́ ọdún máa fi yín ṣòfò tọmọtọmọ ni tó bá tó bá ti jẹ́ pé lọ́dún pàpàmọ́ tí ní tí ò jalè o ikọ̀ kò ní ṣe ọmọ ọmọ yín á máa lé gbogbo nǹkan yín á máa lé o but wait and see that God is a venture God ṣé mọ̀ pé mi support kì í ṣe pé bóyá mo support àbí mo support party kankan àbí mo sọ pé bọ́tì kí ẹ fẹ́ lo lísì gbogbo èyí tẹ́ lo lísì to cause war so that wọ́n lè lọ sọ̀nà sí ṣọ̀bù oníṣọ̀ kẹ́ lè pa àwọn ẹlòmíì lẹ́kọ́ ilé máa jayé ọlọ́run máa pa ọmọ yín lẹ́kún ọlọ́run máa pa ilé yín lẹ́kún ọlọ́run máa pa yín àtọkọ yín lẹ́kún ọlọ́run máa pa gbogbo yín lẹ́kún ó lè ó lè ó lè ní lísì gbogbo dámẹ́jì kan tó gbé jáde yẹn irọ́ ló pa pé ẹ ipe nǹkan òun sọ owó yẹn owó yẹn ibi tó lọ ọ̀tọ̀ níbi tó lọ ẹ bọ̀bọ̀ yẹn fi àkáǹtì míì gba Lizzy tó jẹ́ pé ó lè ní Wàsíù ìwọ ló ń lo Lizzy lọ́wọ́lọ́wọ́ láti dojú ìjà láti tú ọ̀nà ìrìṣà ní àṣírí Wàsíù ó lè ní ẹ̀nà ọ̀hún bó ṣe lówó tó ifá kí ni wọ́n dá fún ẹ ifá pé bó ṣe kó lówó tó ìmọ̀ máa tó ìmọ̀ máa jalè ni. I was dancing of course tí nígbà tí n bá sọ pé mi ò rówó lé so wọ́n dá mi dó mi ṣe mí ní Canada Lizzy máa ṣe padà bí promo ni kò ní dá fábàrà bí promo kò fún lẹ́májọ́ṣepọ̀ òótọ́ ló jalè under duress ní gbogbo àwọn tó wà ní èkó yẹn lọ sí ó ló lọ ṣe dáadáa méjì ọ̀nà ó bẹ̀bẹ̀ kú òun bẹ́ẹ̀ ni ojú tí ó wá ṣe tán ní kò lọ fọlọ́pàá mú ẹnìkan ẹni tó rìkọ́ọ̀dù fídíò yẹn tó rìkọ́ọ̀dù fídíò ẹ rí i pé ẹ ẹ̀hún sanwó ẹ ẹ jẹ́ ok tó bá lówó tó jẹ́ pé ó lọ sí èkó láti lọ rajà kí ló dé tó jẹ́ pé pe ọkọ ẹ̀ pé kó sanwó mẹ́ẹ̀ ọjà ti rà lánàá yẹn To fi jẹ́ pé owó fi tán lọ́wọ́ ẹ̀ ó lọ sẹ́kọ̀ọ́ pẹ̀lú empty pocket na empty hand so to go and steal people's things why is he now calling the husband to pay why can't she pay wọ́n bá sọ pé àkáǹtì yẹn ò lọ kó pé okay ló ní ninety something thousand péré kò kó jade. níbẹ̀ yẹn lójú ayé kò dẹ̀ sọ pé okay ẹni kò lọ mo fi sílẹ̀ fọlọ́hún kẹ́dẹ̀ wá kó kó jáde lójú wọn ó máa kó jáde aláyé bàjẹ́ eléyìí ni no wonder ìyàbọ̀ kọ ìyàwó èrè èmi kọ́ ni ìyàbọ̀ ń pè kò ìyàbọ̀ ò dárúkọ mi rí kíní ló ń bá wí ọba ńlá Elizabeth gbó lèmi àti ìyàbọ̀ tí inú kò lè dárúkọ mi èmi kọ́ ló máa pè ìyàwó èrè ìwọ kọ́ òkàn fẹ́ dá ìfàtì mi bọ́lá ṣe jẹ́jẹ́ báwo wọ́n ló bá sọ fún mi kí n ṣe jẹ́jẹ́ olórí burúkú tẹ bá ṣèjìnà kí n ṣe kàtàn máa ní kéèyàn shut olórí burúkú ika tẹ́ ṣe fún mi má máa sọ̀rọ̀ yín ni nígbà tó fà tí ayé bá ti ń jáyé a máa sọ ni tí jésù máa fi padà dé ẹlẹ́sìn aláìní tìjú olè jàgùdà bàbá olè jàgùdà páálí. ó kọ́kọ́ ṣó eléyìí tẹ́lẹ̀ sọ pé òun ní owó gbogbo eléyìí bílíkì ni olè ló bá dé olè ló bá dé olè lélẹ̀ bá dé jẹ́ àwa lọ sí orí show ẹ̀. ṣé ara aṣọ tó lò ní pati yẹn ni ara nǹkan tó máa ń lò fún yín nìyẹn kò sí aṣọ aṣọ tó lò yìí gangan tó bá dẹ̀ ti ń sọ gbogbo àwọn alájàlẹ̀ gúrùpù wọn máa wá because ó ń front fún wọn ni tó ti yẹ yín ẹ̀yìn ṣé ẹ̀yọ́ aṣọ tó lò igọ gangan wà láìtàlà mo ní nínú ilé mi báyìí wà láìtàlà mo ní aṣọ igọ gangan tó bá to stone sí mo ní ó máa ń gún mi lára ni ọlọ́ ìlẹ́dùnmarè ń gbọ́ mo ní aṣọ igọ gangan wà láìtàlà aṣọ tó wọ̀ yìí tó bá to sequence sí mo ní ó ti yẹ yín ó máa ń gún mi lára ni bọ̀ kì í ṣe ọ̀rọ̀ aṣọ yẹn là ń sọ ó ti yẹ yín bẹ́ẹ̀ ó fẹ́ analyze ẹja àgbẹ̀ síbi tó má jẹ́ ní tiẹ̀ ṣó ẹ̀ lórí platform ẹ̀ má jẹ́ sú ẹ̀ lórí platform ẹ̀ ó lè ó lè ó lè ó lè ó lè ó lè ó lè ní ó lè ní Lizzy ó lè Lizzy she is a thief ta ló fẹ́ gbà yẹn gbọ́ náà a máa fẹ́ pé ẹ wọ́n purọ́ ọmọ ni o àwọn yẹn wá jáde àwọn ọmọ máa ti máa intimidate gbogbo àwọn ọmọ union èkó yẹn máa ti máa intimidate wọn nínú ọjà ńbẹ yẹn wọ́n lọ sọnà sọjà wọn sí you will see you will see wọ́n lo Lizzy láti máa ṣe nǹkan burúkú let's see you allowing pé kí ni tó bá tún sọ̀rọ̀ mi báyìí máa búlọ̀kù yá ìsọ̀nù kí ló ń ṣe what are you doing on my platform kò ní dáa fún ẹ lísì òsínwìn ni wá sí agent ẹ̀yà wèrè ni. Wàsíù dé bá come back to kí ni mo fẹ́ fi Wàsíù ṣe ó lè jàgùdà pálí ẹni tí rọ́kọ̀dù ẹ ti bàjẹ́ tí bàjẹ́ pé aṣíwájú àti gbogbo àwọn pátì tó wà lórí oyè tó ń tó ń cover ẹ̀ up Wasiu is messed up is ó ti ó ti finish ìwọ what is kí ló wà lára Wasiu ìjọ kó sí lọ ọ̀hún léèyàn jalè ọ̀hún léèyàn jalè ọmọ kékeré gan wọn ọ̀nù ọ̀gbẹ́yàn kọ̀ọ̀kan tó ṣẹ̀sìn ta ló ṣẹ̀sìn tó Wasiu ẹ̀dẹ́ nínú àwọn olórin Nàìjíríà kò sí tó bá náà pààyàn òun ni tó bá náà gbàyàwó òun ni tó bá náà ṣe orí burúkú òun ni ẹ kó sí lọ kí ló fẹ́ fi ṣe o rò pé kí ló ń kó sí lọ sọ̀rọ̀ dignity and decency ó sọ̀rọ̀ àwọn wèrè òsínwín pé kí ni wọ́n come back to àwọn kúkọ́ tó come back to wèrè ta ló fẹ́ wèrè oh God forbid smell low ó lè a sọ pé èèyàn ń jalè èèyàn ń jalè ó sọ náà sílẹ̀ gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ ń pa yẹn àwọn àníyàn rán coming back to yí tí n bá gbà fún náà tó bá yẹ pé mo submit fún Wàsíù wọ́n máa máa ṣorí burúkú wọ́n máa ní wọ́n kọ̀ máa ń kí àwọn àmúkà máa kọ́mẹ̀tì sábẹ́ platform yẹn náà máa sọ alájàalẹ̀ ṣe bóun àti Lizzy wọ́n jọ pọwọ́ pa Aláàfin Ọ̀yọ́ ni if you believe it are your cup of tea you no believe it are your cup of tea Lizzy Anjorin sọ pé àwọn fẹ́ lo àwọn èèyàn láti pa gbogbo àwọn arúgbó wọ́n máa hate mi náà nígbà tí mi ò lè mi lè sọ comes fún yín mi ìdẹ̀ lè bá ò fún yín God forbid jẹ́ ń play lórí jẹ́ ń play lé ẹjẹ́ kọ́kọ́ wọlé. kó o lè mọ̀ páṣírí ẹ̀ òbò ebo oníkọ́. eighty one thousand naira I remember that there was a time ìyá ìbàdàn said mo lọ sẹ́kọ̀ọ́ dùmátà mo lọ jalè àti ìgbà yẹn ni mo ti mọ̀ pé tí set me up sẹ́kọ̀ọ́ ìyá ìbàdàn. irọ́ ló pa báwo ni wọ́n ṣe máa set ẹ̀ ọ́ fake alert kan rajà lẹ́kọ̀ọ́ kan máa set fake alert ṣé ó wà nàìjíríà bí kò sí ṣé o ti gbé jáde rí pé ẹ̀yin èèyàn ẹ máa ṣọ́ra àwọn fake alert wà ṣé wọ́n ti fi fake alert rajà lọ́wọ́ ẹ̀ rí torí ẹ̀ ìwọ máa sọ pé kọ́kọ́kọ́ sanwó fún ẹ tó bá fẹ́ lọ wo ilẹ̀ lásán wà ní kọ́kọ́kọ́ sanwó fún ẹ owó yẹn máa dún sàkáàtì tó bá ti rí báyìí tó ó lè ní ẹ áfídà pààyàn ní ẹ ò ní jẹ́ kó gbé dà kọjá lórí ẹ ó ti yé kán tó lè lọ rí ilẹ̀ lásán ṣé o ti wọ́n sọ fẹ́kà láti fún ẹ ìwọ tó yẹ pé ṣé wọ́n sọ fẹ́kà láti fún ẹ ṣọ́ọ̀bù yẹn ó fi bojú ni to be committing atrocity for some people ló ṣì oníyàwó àbàdàn sọ bẹ́ẹ̀ irọ́ ni ṣé nǹkan tó sọ yẹn ṣé irọ́ ni ó rajà wọ́n ní kò sanwó àwọn èèyàn tẹ̀lé ṣé o mọ̀ pé tí nígbà tẹ́mi ń sọ̀rọ̀ lórí Facebook tó bá fẹ́ máa sọ tó fẹ́ máa dẹnu jájájájá tó fẹ́ jánu wàá make sure pé ẹnu ẹ̀ ó jẹ́ dignity person ó rí mi ni tó bá nígbà tí mo ń sọ̀rọ̀ mi tí bá ti sọ̀rọ̀ ẹnìkan báyìí wọ́n máa fẹ́ fún ẹ ní oríṣiríṣi àwọn challenge ni wọ́n ti fẹ́ set ọmọ mi up wọ́n ti fẹ́ set mi up in many way but wọ́n follow mi bọ́mbà to bọ́mbà ní Canada ń bí ó mọ̀ bá tí wọ́n tí tí ẹ́sà bọ́ọ̀dù ti ń follow mi àtàwọn Wàsíù Àyìndé láti jẹ́ pé kan lè sọ pé ok ṣé bí wọn náà Jale nígbà tí mi ò jalè gan mo ra mọ́tò wọ́n jí mọ́tò tèmi ẹ sábà tuntun kọ kẹ́kẹ́ pé wọ́n jí mo pé mo jí mọ́tò èèyàn kí lẹ sọ́mbà yẹn wọ́n ní ẹni ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn kò ní dáa fún gbogbo yín ọlọ́run ò fẹ́ yín tọ́lọ́run fẹ́ yín lẹgbẹ́ lẹ́ni ní gbogbo rẹ̀ jẹ́ àlẹ́ kókó lẹ́ ń kówó lẹ́ ń ba ìlú jẹ́ ọlọ́run ò fẹ́ yín kì í ṣe ká máa fẹnu sá ẹlọ́run fẹ́ làwọn èèyàn fẹ́ torí pẹ̀tù pé àwọn èèyàn nídìí owó ẹ máa fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ ẹ máa fún wọn kọ́bọ̀kọ́bọ̀ ẹ máa fún wọn ní nǹkan tó bá fẹ́ àdámù mẹ́ wọ́n á lè tẹ̀lé yín wọ́n á lè máa believe pé you are loved you are hated by God ẹ jẹ́ àkọ́kọ́ gbélé iná àmọ́ mo fẹ́ mọ́. mo lọ sí kodumata mo lọ ja i still have the video ó ní mo lọ jalè níbẹ̀ ó ní mo lọ kó aṣọ níbẹ̀ slow down slow down ó ní mo lọ kó aṣọ níbẹ̀ Ìyá Ìbàdàn said it. flashback. jọ̀ọ́ kí ló dé tí àkáǹtì ẹ decline nígbà tó wọ John Street ní Ìdúmọ̀tà. ní ìgbà tí wọ́n sì ní jalè léyò tóun ń sọ wọn táwọn náà ń sọ. Ben, they follow that's what they do to themselves on this fraka on the social media they tell you they follow you bọ́bá to If you have a sọ yẹn for real because at times I will tell you that even gbogbo bí tí n bá Canada ni nílùú ni pé tí n bá lọ bí tí wọ́n ti ra mọ́tò iye tí mo jẹ tí mo mọ́tò iye tí mo iye tí mo jẹ lórí ẹ̀ wọ́n máa social media ṣó ti ọjọ́ tí mo lọ price mọ́tò kékeré kan wọ́n ní kò mà ní mọ́tò mọ́tò kékeré kan báyìí mà ló fẹ́ rà báyìí ẹ sábọ̀dù sọ mí báyìí they follow you bọ́mbà tó bọ́mbà tó ṣẹlẹ̀ ní ìyá àbàdàn sọ nígbà yẹn lẹ sì ń jà ẹ ń jalè àkàìmọye àwọn big woman yẹn tó wà ní èkó ńgbà míì tó jẹ́ pé mi ò fẹ́ embarrass any one of them mọ́ torí wọn ṣẹ̀ mí tí wọ́n ti jalè nǹkan tẹ́ ń ṣe nìyẹn that's what you guys do, do for living a lot of people in abroad will be thinking that you are a good person or not even àwọn tí ò bá já sí gbogbo pàrọ̀ yín wọ́n máa rò pé yàn gidi nìyí wọn ò ní mọ̀ pé ó lè lẹ́yìn for living you are thief for living you are a thief for living all those things tẹ́tẹ̀ ti thief náà tẹ́tí thief thief thief thief tẹ́tí gbé sílẹ̀ ẹ máa fowó maintain ẹ̀ ó lè ní ẹ̀ náà nígbà tó fẹ́ ṣe patí o lọ sí ibì kan o ṣe o ṣe alert fake if you are not a fake person if that person said you yourself you now agree that the money was not transferred to the person, that the person gave you wrong number, wrong account, it's a lie because you couldn't provide the account number of that person. The one, that original one, because wọ́n máa bèrè pé ṣé o ti rí pé ó lọ àbí kò lọ, kò lọ àkáǹtì tó pro I mean àkáǹtì nǹkan tó lọ transfer oh, transfer fún wọn fake ló ṣe you did that fake fake account I mean fake transfer for that person ó ló ṣe jáde lónìí ló wá tún sọ fún wa authoritatively pé eh, you know what the number is different eh, ìsọpọ́tù seven seven ló yẹ kó wà ló dẹ̀ ti yàtọ̀ mú ń bọ̀ mọ́ wa play ẹ̀ ń sìn lóṣì irọ́ ló pàjọ́ ó wá jáde ó wá kó sí gangan aṣọ tó kó sí yẹn tó lọ tó stone sí yẹn mo nínú lé níbà ìwà láàyè ó máa ń gún mi lára mi ìfẹ́ aṣọ tó gún mi lára torí pé mi ń ṣèrọ̀rùn àpáàdì ṣótiyé gbogbo aṣọ òṣì tó kó sí yẹn aṣọ gangan aṣọ China yẹn kò kò jẹ́ nǹkankan kò o lè fi ìyẹn ló máa fẹ́ fi create impression pé you cannot steal gbogbo àwọn olè yín tó ti máa ń mú ṣe mọ́ máa kó sáṣọ tó máa sọ pé ilé tó ń gbèrè ó yẹ jẹ́ agbọ́. wọ́n ṣètì ọmọ bíi ṣọ́ọ̀bù tó wọ ìwọ wà ìwọ ìwọ olóòórùn ìwọ ẹni lẹ́lẹ̀ ìwọ pàǹtí ó máa ṣe àǹkárá fifty pieces <laughs> báàgì lórí àkáǹtì ẹ tún ṣe kí n ni ó dì client ni. àwọn àkáǹtì àwọn àǹkárá tó máa lọ ṣàlékòó tó ń kó sínú ṣọ́ọ̀bù yẹn ni o ó máa lọ ṣa àǹkárá ó fẹ́ lọ ra àǹkárá lẹ́kọ̀ọ́ ṣó o mọ̀ pé owó gbogbo in fact àkàrà àkáǹtì ẹ̀ declare kò sí owó sí mbẹ̀ ni fake ní ni àwọn èèyàn máa sọ pé òkè owó yẹn wọlé o òkè wá sí àkáǹtì tó declare kò sówó mbẹ̀ náà ó mọ̀ pé kò sówó nínú àkáǹtì ó transfer ó transfer fáwọn èèyàn àwọn èèyàn títí ní two years ago ìyẹn sọ fún ẹ pé òkè o elé owó yẹn kò wọlé òkè ẹ swap àkáàtì dìkẹ kò sówó mẹ lánàá wọn ní owó tó sọ níjọ́ yẹn ẹni yẹn bẹ̀rẹ̀ sí í sunkún ó ti ṣẹlẹ̀ láti November ó tún wá disguise ó tún lọ síbẹ̀ láti ègé láti tún lọ nà wọ́n pa four one nine ó tún wá lọ bẹ̀ láti lọ nà wọ́n pa nígbà tó wá débẹ̀ wọ́n wá sọ fún ẹ ṣe wá gbé jáde lórí screen pé ẹ eh, the number ẹ eh, kì í ṣe àkáǹtì ẹ ní because òun ó fi àkáǹtì mi gba owó yẹn ni ó lè ní ẹ́lísì e ó lè kó ṣe pò ṣẹ̀ṣẹ̀ ń ṣe náà àwọn oṣù òdì yẹn àtàwọn ọmọ celebrate yẹn àtàwọn oṣù tẹjọjọ ṣẹ yẹn nígbà yẹn wọn ò mọ̀ pé àwa máa di blogger tó yẹ pé wọn mọ̀ pé wọn máa di blogger wọn máa ṣe ẹnu wọn gbà yẹn tó bá tiẹ̀ ṣeré wá sílé agbègbè àríká wa wọn lò lè ní ọmọ yẹn ó gbóná inú wọn of course bó ṣe jalè yẹn wọn máa rí láìpẹ́ bí instruments ó gbóná máa ní iṣan ni wọn ló ní iṣan ẹ le gan ó jáde tó ti jojú àwọn èèyàn mẹ́ni ojú àwọn èèyàn ó ti ba yé àwọn èèyàn ó ti fọ́ọ̀k gbogbo àwọn family up àti kúrú nìyá ẹ ó dájú gan ó gbọ́ ni wọ́n mi ń dájú kálá tẹ̀sójú ẹ̀ má wojú ẹ̀ ó tún jáde wá wọṣọ ṣẹ́yìn nọ́mbà ẹ sọ ó lé ní ẹ̀yọ etíìf ìtì ìyá àbàdàn ṣe yìí ẹ̀ ń sọ̀rọ̀ ń sìn bọ̀ tó ti ṣe lé two years ago nígbà yẹn àwọn ọmọ tó gbé lọ́dọ̀ ẹ̀ náà wá sọ́dọ̀ ẹ̀ ó sọ lórí láìsà nígbà tó kó lọ́dọ̀ ẹ̀ pé ó fún un ní káwọn lọ kó aṣọ káwọn lọ jẹ ṣọ́ọ̀bù yẹn run bó ṣe ṣe fún ẹ́sà bọ́ọ̀dù náà nìyẹn ó jẹ ṣọ́ọ̀bù pẹ̀lú àwọn kan ní stọ́ọ̀kì nígbà yẹn ó lè ní ẹ̀nà tolú fún mi lómi. ìtìjú ló fi bọ́ọ̀tà nu ṣọ́ọ̀bù yẹn. <laughs> most of the time tó máa ń bojú lọ sẹ́kọ̀ọ́ most of the time tó máa fi ń bojú lọ sẹ́kọ̀ọ́ so so that tí ojú àṣírí ẹ̀ bá tú àìfojú àìfi aṣọ bojú yẹn jáde àìfi aṣọ yẹn bojú jáde tó ti yẹ yín aṣọ yẹn àìfi bojú jáde ni kò ṣe pọ́ fi bojú pé kán má bàá yóò ti bẹ̀ yẹn táṣìlẹ̀ bá tú ọjọ́ tí ó bá ti lago tó bá ti ṣe gbangba bí bó ṣe ṣe lánàá yẹn táṣìlẹ̀ tó ti wá yẹn you understand then ó máa faṣọ yẹn bojú but wọ́n ṣí ojú ẹ̀ wọ́n ṣí kíni wọ́n ṣí ojú ẹ̀ tó bá jẹ́ ẹni tó sọ pé ẹ ṣèpẹ̀tẹ́rì kan àbí líṣí sàbà kan ló ṣẹ̀tì ẹ̀ ọ́ tó bá jẹ́ òun ló ṣẹ̀tì ẹ̀ ọ́ kò ní dárúkọ gold kó lè mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn tó pọ́n ẹlẹ́yẹn náà àwọn náà ló tún àwọn náà ló tún gbé gbé wọn jáde àwọn gangan lóníkàṣírí ẹ̀tù because ó ti bú ọ̀nìrìṣà ó tú àṣírí ọ̀nìrìṣà ń gbọ́ ó tú àṣírí ọ̀nìrìṣà ó fi pa wọ́n dẹ̀ fẹ́ sọ fún ẹ náà pé tíwọ náà ṣe ṣẹ́wọ̀ náà sense ni torí bẹ́ẹ̀ tó bá ti fẹ́ ṣe nǹkan kan wà á make sure pé gbogbo tó ń ṣe nígbà tí ebi bá pa mí mo máa boast of it pé kò sówó lọ́mí rẹ̀ ní sòtórí ẹ̀ lọ jalè ní nítorí ẹ̀ lọ bọ́ọ̀gì ṣọ́ọ̀bù ni àbí kí lọ jalè oní àbí kí lọ jí nǹkan ní kan God forbid they torture me here in Canada but I am standing on my truth and my lórí ẹsẹ̀ mi ni mo dúró kan pé ó lè ní ẹ̀nà olùsí nobody spoil you nobody set you up That is your what you do for living. And whatever you gather today is by stealing. Anybody that supported you, they are thieves as well. We have a, a lot of criminal in Nigeria. So if you have a lot of crowd and then you are criminal. And by ni ẹ bá pọ̀ bẹ́yìn ẹlẹ́mà ní Nàìjíríà fẹ́ da? Ó ti da my foot. Tell you what, mo mi hold on for me. come come. ó yá máa sọ ìròyìn ọbẹ̀. rẹ̀ ni olówó èmi ò lè gbó písà kan mọ́ fún ẹ ìwọ táyé ẹ ti bàjẹ́ ta ni ẹ ó hmm? já mọ́ nǹkan fake life lókù tó ń léèvù ọmọ tó gbógun tì ń jọ kìnìún àná ó ṣojú ẹ̀mí ẹ̀ ń ṣe rere ń gòkè ara bẹ̀rẹ̀ sí ní tara ni ẹ ó ti wà nínú ìnira wàhálà ìnira ẹ ló máa pa ẹ́ ìnira ẹ ló máa bá ẹ wá òkúkú ṣe máa parọ́ tábà ní wá ṣe pèntì wúlò lọ́wọ́ máa pa ṣó ò lọ ra nkárá ní John Street tó rówó san bẹ́ẹ̀ náà ni wèrè dàgìnìdọ́rọ́ ó lé ọlé apá apàjẹgúndújẹrá tó gbé sílé olórí burúkú nàgbọ̀nàgbọ̀n ṣọ̀ọ̀ṣọ̀ọ̀ tó gbé sílé tó bẹ̀ sí káṣọ China made sí lọ́rùn olórí burúkú ṣòwò orin oṣù àti mi ò gbọ́ rí mi ò gbọ́ rí máa ṣòwò orin kéèyàn tún ṣọ́ọ̀tì gbogbo kọ́mpínì sunflag ló ti jẹ lówó tó lórí burúkú lọ́sàn one point two million tó jẹ jòó mi ì fẹ́ play voice note ẹni yẹn ni wà láìtàlá mo ní lọ́wọ́ mi ò fẹ́ play ẹni. E lọ san one point two million nínú three point two tó jẹ san two million bẹ́ẹ̀ kó o lè mọ̀ páṣírí ẹ̀ òbò epo oníkọ́ máa sọ fún wèrè tó gbé ẹ lé ká bàbá fi wá bu lórí Facebook àwa ti gbọ́ mo ní voice note o wàláì mo ní nǹkan tẹ́mi bá ní màá sọ pé mo ní mo ní voice note ọkọ ẹ bí tó ti ń sọ wípé kọ́ má jẹ́ kó o gbọ́ torí mo fi bu ẹ lọ́nà láì lèmi ti gbọ́ ìlà ibi tó o ti lọ ra aṣọ aṣọ àǹkárá tó fẹ́ máa fi gbá wọn olórí burúkú ibi tínú ẹ bàjẹ́ dé tá yíyẹ tó lọ́run àlàkà ẹ dé ẹ̀yin gbẹ̀tì ó máa fi bọ̀dé thomas wíbi tó gba ṣọ́ọ̀bù sí business area nìyẹn ṣíṣe ọmọ kún ṣọ́ọ̀bù ìwọ tó jẹ́ pé gbogbo pàǹdà tó wà sínú ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ ti jóná a máa gbé fídíò yẹn padà wá wo lẹ́yìn eléyìí aṣọ one point six million yẹn mo fẹ́ fi ṣe ṣáàtì ìyẹn tún kọ́ aṣọ one point six million lẹ́yìn eléyìí mo fi ṣe ṣáàtì ó lè <laughs> ìyàwó lè àkáǹtì decline four one nine àkáǹtì decline ẹ mọṣẹ́ tán máa ń ṣe ni tó bá ti dẹ́kọ̀ fọ́ọ̀mù rọ̀rọ̀ náà ń pè wọ́n fọ́ọ̀mù kó fọ́ọ̀mù kàǹkárá fọ́ọ̀mù kó jágbèsì jẹ́ fọ́ọ̀mù kó léèsì kò mọ̀ páwọn pípù yẹn ó rí pé ṣọ́ọ̀bù yẹn tóbi a very very big shop in John Street ó tóbi gan-an ìṣọ́ọ̀bù yẹn tóbi tẹ́ bá wọ bẹ́ẹ̀ máa kájẹ́kù kalẹ̀ ó ti bìlí pé wọn lè ró òun fẹ́ fọmú rọ rìn bó ti ń fọmú rọ ní Saudi ti ń fọmú rọ ní Gambia ó tún fẹ́ fọmú rọ Ankara wèrè wá rí wọn ti káwọn lè bá ń ṣalára òun máa sanwó ó bá fún wèrè láǹkàntì tó bá di gbagba decline ní gbogbo káàdì bẹ́ẹ̀ kàtí wèrè kó dání decline yìí mi. kẹ́rọ ní àbó òtọ́ ó tọ́ mi ó tọ́ mi. ó tún ra àkàrà fifty ó tún decline ayé ẹ bàjẹ́ po kò sí nǹkan kan mọ́ ọmọ nothing nothing nothing star girl ṣé star girl wà ń bí mi òótọ́ ọ̀rọ̀ ni mò ń sọ pé táwọn confirm sọ pé true life story so some of you tó ti sọmọ pé òun fúnra rẹ̀ sọ lánàá pé láti ìgbà tí ìyá àbàdàn ti sọ pé òun lọ sẹ́kọ̀ọ́ ló ti mọ̀ pé ó fẹ́ set it up you know people in fracas and those people speaking on social media we, we are being tailed like that you understand me they tell people because they always look for your problem i mean look for your fault so you want to be on social media you don't do mess you don't fuck up you don't mess up there's nothing you are doing on social media that is hidden you understand me even the other day my daughter since the time before I came on social media saying that my daughter was swimming anytime when if my daughter finish swimming at school they will be telling me they will, they will tag me some things and I'll be asking my daughter please be careful and I'll be asking my daughter did they allow everybody to take phone You understand me? They tell you bomber to bomber, including important personality are part of the people who follow this fracas and who listen. And some people you talk about them, you even blog about them, you don't know that they are the one behind the scene. What you are saying. Ah, the problem to ń kọ tó ń kojú yẹn tó fẹ́ kó solve yẹn. Then they'll be looking for your downfall, looking for your downfall. That is what, what how to disgrace you. So what Ìyá Ìbàdàn is saying, kò purọ́ But they, they tell they bomber everybody. Bomber to bomber. And that's why every time I do tell you that. Message to that. I do tell you that. There is no. If I'm doing bad thing on this social media, tí pé wọ́n máa ti bà tèmi jẹ́, ó yá ẹ ibi tó ti ń ba tèèyàn jẹ ẹni tó dẹ̀ ń ba tiẹ̀ jẹ́ dẹ̀ ń ṣoríire lójú ẹ̀mí ẹ̀ bá ṣe ń fún láwọn ọdún olórí burúkú onílànà onítara olè olè ọ̀dọ́kọ jàgùdà jàgùdà páálí olójú kòkòrò wọ̀nbílíkì wọ̀bìyà ẹni ègbé ẹni ẹ̀kọ́ onídìílé lọ bara wọn gan wọn gan bọ́rùn jíjẹra ayélujára ká pọnmi sí ẹnìkan ayélujára ká fi gbogbo ara ẹ ṣòro wọn máa sun mi kiri ni ní gbogbo ibi tó o bá dé ó mọ̀ sun mi tó mọ̀ ọ̀rùn ni ah, fifty eight thousand lòún fi bímọ olórí burúkú olè olè <laughs> jẹ̀síkáyé ojú tiẹ̀ gbogbo ayé kọ̀yìn sí ẹ olórí burúkú òrí gbígbà mọ̀ pé òun kì í sùn ó ní lè sùn wọ́n rántí ìgbà yẹn náà ah! ọmọ ọmọdé káàsì bá dáàbò bá ìwé rẹ máa ní sá sá sá ẹ wo ẹ tún wọṣọ ẹ tún wọṣọ ẹ tún sọjú ti ṣoṣọ ọyún ti ṣoṣọ sọjú ti ń gbé màmá ṣẹpẹ lórí burúkú òtún lówó kóòtù sàn. <laughs> ọmọ yìí ń pa ṣégeṣége nínú rọ irọ́ ni nígbà tó fún ní court letter. Hmm. nígbà sáré wá síbi tó bá ti ń tò á ah, irọ́ ló ń pa o irọ́ ló ń pa o wọ́n ní wọ́n ní judicial wọ́n ní judicial bíbá yìí irọ́ ló ń pa àtùgbà táwọn ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní ṣìtọ́ ń gbé jáde bá bẹ̀rẹ̀ sí ní wojú ara wa èmi àtàtì aláǹtí máa sọ ah, <laughs> kí lélẹ́yìí kí ló o gbogbo kóòtù tó lọ ń gbèsè ayé ẹ o máa ń jẹ̀bi wọn nítorí pé fúnra ara ẹ ẹni ibi ni ẹ iṣẹ́ ọwọ́ ẹ ò mọ ọ̀pànìyàn ni ẹ. let me let me let me play the other one the place i want to analyse exactly the what happened in that. Um, tó bá ti sá lọ sá padà wá ó ti tó bí ẹ̀mí èrò ń sìn tó ti ń wá tó ti sọ pé ségbò ní station wà lẹ́nu ààrẹ fún ààrẹ fídíò ẹ̀ wà ń tà. ẹ má wọrí o ṣe rí ṣe rí eléyìí wọ́n intimidate àwọn people ni o let's listen. intimidation ni o you know those people if they don't say this they are going to deal with them in that Lagos those boys àwọn ọmọ ògbóró yẹn wọ́n máa dín pẹ̀lú ẹ̀ ẹ já lọ sí ibi tó ti sọ pé ó yá. ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́. jẹ́tìrí ó lè ó lè. ẹ fẹ́ gba fóònù lọ́wọ́ ẹ̀. ẹ máa gbọ́. ẹ fẹ́ gba fóònù lọ́wọ́ ẹ̀. ṣé máa gbọ́ every time a máa dárúkọ yorùbá wọn fẹ́ gba fóònù ó ti ti dárúkọ yorùbá ibo ló ti wá ẹ máa gbọ́ mo fẹ́ fi wọ̀nyí ni o ẹ jẹ́ nǹkan mi náà fẹ́ tọwọ́ mi gbogbo àwọn paint tí mo ní sílé látijọ́ yìí náà mi ò lò kò sí ọjọ́ sẹ̀ àwọn tó fi paint my nail protect me Yes. it's making me to be touching my nail. I chatted with the woman currently at the police station. Okay. Happen to be his sister. Shepetel, if the guy did not work for you, why did he run away to you? Why did he close down his shop? Now. ẹjọ eme àti Ìyábọ̀ kì í ṣọ̀rẹ́ mi ilẹ̀ bá Ìyábọ̀ ṣeré but ni ká má sọ ni. Ẹ Give me your number. You give me his number. Ẹ ó dọ̀ ẹ jẹ́ pọ̀ sẹ̀, màá gbé padà wá tó bá jẹ́ Ìyábọ̀ ló set it up ṣé tó bá ló jí ninety thousand àbí tó bá jẹ́ accessory shop ṣé wọ́n máa sọ pé gold shop ni ṣé kò ní mọ ibi tí ó ti ra nǹkan wọ́n gbé fún àwọn tóun ṣẹ̀ tí wọ́n wò pé ẹnu ẹ ti ń jam ó ti ń jam tọ́ kó ń tú àṣírí àwọn àwọn náà máa tú àṣírí ẹ̀ small ni wọ́n gbé fún yín tó bá tún bire tó bá bire kó bú Wàsíù tó bá bire kó bú àwọn kan lẹ́kọ̀ọ́ àbí kó tún bú Ọ̀ọ̀ni gbogbo àṣírí ẹ̀ náà máa tún yàmàyàmá ṣó ti yé bẹ́ẹ̀ yẹn tó bá ti bí ìyá ẹ̀ dáadáa kó kàn bú wá sí báwa ṣe ń sọ̀rọ̀ yìí ṣó ti yé báwa ṣe ń sọ̀rọ̀ yìí tó bá bire kó bí wà bú wá sí ṣó ti yé wọ́n máa ja yàmàyàmà so kì í ṣe ṣẹ̀pẹ̀tẹ́rì kankan kì í ṣe ìyàbọ̀ kan kì í ṣe wíjísọ̀bà kan kankan ló ṣẹ̀tì up tó bá jẹ́ wíjísọ̀bà ni kò ní fi góòlù pe accessory so number point kan nìyẹn ṣó ti yé ha bọ́tì níbi tó wà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n lè ti máa wọ́n a lot of people ló ń wá lísì o a lot of people don't want to see, but a lot of people also are afraid of the boys that tó ń to ṣiṣẹ́ pọ̀ this is a dangerous person ẹ jẹ́ àgbọ̀ ẹ jẹ́ àgbọ̀ kì í ṣe ṣe pẹ̀tẹ́rì kankan ló ṣẹ̀tì listen to gbogbo yẹn o gbogbo àwọn tó dẹ̀ sẹ́ pé kò jalè yẹn tó torí àwọn ọ̀gbọ́rọ̀ àwọn ni o ẹ máa gbọ́ ẹ̀wọ́ kan ẹ̀wọ́ ṣe ń a máa analyse. ẹ fóònù lọ́wọ́ ẹ̀. lẹ́nu wíwí ṣùgbọ́. but those of you the, the guy later tell you guys that the money was paid for the guy later. ẹ máa rí i a máa ṣú ẹ̀ ń sí ó máa ṣú ẹ̀ ń bí. now ká tó máa lọ sínú chief lover let me show you what happened yesterday let me show you. I chatted with the woman currently at the police station. Happened to be his sister. Shepetesh, if the guy did not work for you, why did he run away from you? Why did he close down his shop? Now, ẹ wá conversation come and see conversation of me after they confirm the payment. Come and see. Then yesterday, when I saw the drama, I asked the guy, give me your number. He didn't give me his number. I purposely picked something from the shop. I said, give me your account number. The guy did not give me his account number. The guy now called another guy, POS guy, give me his number. And I asked the POS, give me your... The person, if you actually ask somebody to give you the account number and he refused, a ti ń bà ní ẹ̀rú ti ń bà ní sí because tó bá phone any phone number but I want to hákì pé wọ́n máa ní give me account number. Eh? give me your account number yẹn account number yẹn náà tó bá send ẹ̀ sí báǹkì pẹ̀lú gbogbo àwọn to jọ ṣe fraud gbogbo owó account ẹ̀ náà máa tún wọ wàhálà ẹ máa gbọ́ gbogbo ọ̀nà náà fi ń jalè a máa pariwo lóṣì. fúngbà ah, tí Good morning Nigerians. tàtúbà ò lè ti ṣe já ẹ jọ̀ọ́ àwọn èèyàn ṣe kankan kí lẹ̀ ń ṣe ẹ má try pẹ̀lú ẹ má try nonsense ẹ má try bullshit o. even gbàgbé láti yá mi iṣẹ́ alágbá fún ẹ jẹ́ alísì sí bàbá. ẹ fẹ́ ta fóònù lọ́wọ́ ẹ̀ yorùbá ẹ fẹ́ gba fóònù lọ́wọ́ ẹ̀ ninety one thousand but those of you did the guy later tell you guys that the money was placed did the guy later. now ká tó máa lọ sínú gist lover let me show you what happened yesterday let me show you i chatted with the woman currently police station happened to be his sister if the guy did not work for you why did you run away. irọ́ ni wọ́n wọ́n now ẹ conversation come and see conversation of me after they confirm the parents. Yeah. come and see. let's turn from the back. then yesterday when i saw the town i asked the guy give me your number he didn't give me his number. i purposely bring something from his shop. I said, give me your account number. The guy did not give me his account number. The guy now called another guy, POS guy, to give me his number. And I asked the POS, give me your number. And the guy was calling the number again. I said, no, don't call the number. My bro. Have my number. We are calling. The guy was feeling reluctant. I said, no, call me. I said, now, send me the account details of this access to that. Don't. Ó ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní come and check out the conversation. Let's check out the conversation for you to know. This love. Ah, no shame. No shame, very shameless. Orúkọ wo ló bá? Shut Where is the ìyá náà? Where is the picture of the ìyá? Where is the picture of the ìyá? Where is the house of the ìyá? Where is she? Irọ́ ni. Ṣé bí wọ́n lo jáde? Àbí? Ìwọ lo jáde tó ní dàda ń gbé kókè abalo àbábọ̀ ọmọ yọ ọdún tó ti kúrò kókè mọ́rọ̀ wa abalo àbábọ̀ àṣewọ̀n ló mú kókè pẹ̀lú àwọn ọmọ tó ta kókè. sọ ohun tó bá ẹ ń sìn tí ẹ fọ̀rọ̀ dàda lẹ̀ ná dàda ò gbéṣẹ́ fún ẹ fọ̀rọ̀ dàda lẹ̀ ní tó bá ẹgọ́ ti ju ti dàda lọ ti ẹgọ́ ìmáa ju ti dàda tó bá ti yá wàá rí fi dàda lẹ̀ ná dàda ò bẹ̀ ń ṣẹ́. I will remove the phone. I want you guys to see this. Come and see the conversation for you to know it was a setup. You see, Emma. máa After I left that place yesterday. Báwo ló ṣe jẹ́ setup? I be I now charge my phone. Báwo ló ṣe jẹ́ setup? When I charge my phone, I send the lady this payment confirmation. What did it? tó The lady now reply me. Kí ló send sí all. delete? Ẹ conversation Wow. o. Kí send sí? Seventeen thirty five, I text the lady. Mm. 1739. she texted me back She said alhamdulillah i now sent something i deleted it then she now gave me voice let's listen to the voice. no my ti can listen to voice. má fi ọmọ bọ́ yẹn sí pé ẹ ti sẹ́ǹdì aláàtì yẹn sí mi má fi hàn sí. ṣe ti gbọ́ ẹ jọ ẹyin èèyàn aláàtì yí november 17, 2023. which alert. ṣé ti November 17 the woman now said máa fi hàn bọ̀bọ̀ yẹn nísìn ṣe ti rí now ó wá ṣe kínní sí mi She gbọ́ mi ó wá ṣe báyìí Adégòkè Ọlásùpọ̀ ó Who are wá fún mi miss call ẹ gbọ́ voice note tí mo fún padà. ní ìdálájà kò níjì alájà kò níjì You nídìí What ó ti there wọ́ọ̀sì ẹ̀ fún mi lẹ́nu kò níjì ẹ má fi. kí ló delete ń bẹ̀ yẹn ó ní àkáǹtì nọ́mbà tó sẹ́ndì sóòrè Ọlásùpọ̀. I'll show you guys. Adégòkè. Ṣẹ́tì yóò Emma. máa wọ̀. Ṣẹ́rí, mo another voice call. Eh, hold on, no, yìí. Ṣé rí ibi tó ti how can I stop this thing? Okay, hold on, no. Sherry, be toti. ti ń ṣàlàyé pé tó ní account number ló ṣò fún Transaction ẹ dúró ẹ jẹ́ kí n Transaction bó ṣe máa ń rí. Tolúwa ni mí. Tolúwa ni mí o ti gbé nǹkan ṣe ti jọ wá fún mi ní transaction kan bó fẹ́ fi wọ̀nyí ni o transaction when you transact when you transfer money to people okay so ṣé ntẹ̀rí yẹn jọ bí bí when somebody transfer money eh, transaction bá ṣe máa ń screenshot ẹ̀ tó bá tiẹ̀ fẹ́ yọ àkáǹtì àti balance ẹ̀ kúrò eh? okay your phone is dead okay go and charge it now let me cover no, this okay the charger is where okay okay okay how can I even send I want to send this one to my to my WhatsApp so I can be playing it from my WhatsApp. I want to show you oh. because you can see Jiole for for you to know that she's a criminal. Is that if somebody transfer ṣé kò sí balance ń bẹ bí balance bá tiẹ̀ wà ń bẹ sọ balance wà ń bẹ náà okay charges okay <laughs> tí balance bá tiẹ̀ wà ń bẹ nǹkan a lè sọ ọlọ́run lè ṣàánú mi tán bá tiẹ̀ wà rí balance mi ṣé ti rí let me just show you quickly let me show you how the do you see ṣé bó ṣe rí if I pay anybody in Nigeria and somebody said you should bring confirmation you can just like this if you do transfer this is what they call transfer okay do you see what Lizzy is showing to you And you know ó jáde wá they were yẹ yín transfer eh? Tori Lizzy Lizzy bí èmi ṣe gbé àkáǹtì tí mo gbéṣẹ́ rí Auto Nigeria Enterprises this is my uh, this is if I pay mo san ten thousand fẹ́nìkan so ti ẹ̀yin eh, i pay somebody ten thousand. that is ten dollar canadian dollar okay that's what i gave somebody so now you can see how it is what this is showing you here is it the same thing with what i show you now that to throw that you give transfer transfer ṣé bí ó ṣe ṣó ẹ̀yàn tó kọ̀ ṣó àkáńtọ̀ báyìí ṣé bó ṣe rí nìyẹn ṣé bí transfer she rí nìyẹn mo béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ ń wò mí is that the way if somebody want to show that i transfer money o oh, and this is the account from this account to this account if i want to tell you now if i want to show it that from the account that i transfer the money now e can bring it out e can bring out i mean this is my account and also if i want to let the hold oh, the number i transfer the account number i transfer to is also there so that's what they call bank transfer i mean and transfer when you want to transfer money. But what this is showing you guys, is that the way to transfer? Torí ẹ̀yin kan tó àwọn tó ń tẹ̀lé abẹ́ ẹ̀ ṣe transfer rí abẹ́ ẹ̀ mọ̀ kan tó ń jẹ́ transfer ni téèyàn bá fẹ́ san owó fún yín kọ́mọ́ ten thousand naira ni mo san yìí ẹ wo bó ṣe gbé jáde fún wa ẹ wá jẹ́ ká wo nǹkan tí lítì gbé jáde wípé òun transfer ṣó ti yẹyin ó sọ nǹkan kan tí ọ̀yẹ́jọ sọ́bẹ̀ yóò dìlítì ẹ̀ kí ló dìlítì nínú gbogbo conversation yẹn arrange things just to come and explain to you pé òun ò jalè o for you to believe that pé kò jalè she's a big girl gbogbo tó kójọ yẹn olè ló bá dé wà láìtàláì kò sí ẹni ẹni tó bá bá tọmọ ọlọ́mọ jẹ́ ọmọ àbátọmọ ẹ̀jẹ̀ àbátí lísì jẹ́ ẹ̀jẹ̀ wà ní ọwọ́ lísì lísì she's a criminal read my lips mi ò tí ì dé Canada ní ìgbà tí ó wá sí Canada ń bí she was stop gbogbo nǹkan tó fi ṣe visa ẹ̀ gbogbo àtàwọn tó kó wá you know they she brought they, she she do visa them <laughs> they do visa even when tó baby gbé watch a visa visa do visa fraud with a lot of things ló máa ń ẹ jẹ́ àwò ègé ṣe rí pé a fi wọn ra wọn sìn ẹ jẹ́ àwò bó ṣe analyze ẹ máa wo bó ṣe analyze ó le gidi kó sì lọ bí ẹ máa dárúkọ yorùbá mú ìjọ kókó ìbúrúkú dànù. But those of you, did the guy later tell you guys that the money was placed? It get no Now, Kato Manosin with this lover. Let me show you what happened yesterday. Let me show you. I chatted with the woman currently at the police station. Happened to be his sister. She Secretary, if the guy did not work for me, why did he run away to me? Why would they? Why? Why? That, two of my fellow two lock any eh? simply because torí because he recorded you and put it there he recorded you ó lè ní ẹ̀nà ó jalè nínà. I have the guy, give me your number. He didn't give me his number. I purposely picked something from his shop. Let's do, said, look at it from the back. I want to put it at the back like this. The guy now called another guy, POS guy, to give his number. And I asked the POS. Only give me your number and the guy was calling the number again I said no don't call him Only lomo ask my number oya call me the guy was feeling responsible I said no call me I said now send me the account details of this access to that ó ṣẹ̀ṣẹ̀ wá fún mi ní now come and check out the conversation let's check out the conversation for you to know this lover orúkọ ó ti bàjẹ́ orúkọ ẹ bàjẹ́ ò tó dáa ó sì lè yá náà dà show the picture of the yá náà. ní oye where is the picture of your mother. ìwọ ló jáde. ṣebí ìwọ ló jáde. ó le. ìwọ ló jáde tó ní dàda ń gbẹ kókè. má dá sí dàda ń sìn má dá sí dàda dáwọ̀ bẹ́ẹ̀ kókó lọ jáde. ọmọ yọdún tó ti kúrò kókè lọ́rùn wa àbálò àbábá ṣé wọn ló mú kókè pẹ̀lú àwọn ọmọ. ó kúrò kókè mọ́rú yín ni wọ́n dá ẹ dúró ní Saudi níbi tó ti kó àti gbogbo àwọn nǹkan oríṣiríṣi wọbẹ̀ ó gbà tó bá yẹ pé wọ́n ìgbà yìí láyè kó máa lọ sí Saudi nìkan o lè má máa bóòlù ló máa jí wálé wàá máa fi bóòlù òní máa lọ sí Èkó lọ máa jí gbogbo nǹkan tó ń jí yẹn. I remove the phone. I want you guys to see this. Come and see the conversation for you to know it was a set up where is it báwo ni account number account number dà ń bì transfer dà how much do you transfer let us see the money you transfer I send the lady this. where is the money. ẹ̀yin ẹ̀yin ẹ máa wo the lady now reply me. obey abi. ẹ máa wo conversation wa o seven thirty seventeen thirty five i text the lady. 1739, she texted me back. She said, Alhamdulillah. I now sent something, I deleted it. Where is the then money that you transfer even to obey? will show that you transfer so so so and so amounts. Where is the money? ṣètìgbọ́ ẹjọ́ ẹ̀yìn èèyàn aláti yí ẹ̀ wo lẹ rí mọ́tì wo lẹ rí November seventeen twenty twenty three ṣẹ́tìrí one k november seventeen the woman now said máa fi hàn bọ̀bọ̀ yẹn nísìn. mi ò rí dáadáa mi ò rí dáadáa ẹ jẹ́ rìvásì ẹ̀ díẹ̀ ẹ jẹ́ ká rìvásì ẹ̀ díẹ̀ ẹ jẹ́ rìvásì ẹ̀ díẹ̀. adégòkè ọlásùpọ̀ wọ́n wá fún mi. ẹ má bínú. ẹ gbọ́ voice note mo fún padà. alájà kò ní ìdí alájà kò ní ìdí kò ní ìdí mọ́ ó ti ṣe wọ́ọ̀tẹ̀ fún. àbí ìwọ ló jáde tó ní ìdàgbẹ́. mo fẹ́ wo bẹ̀yẹn dáadáa. àbálò àbábọ̀ ọmọ yẹn ọdún tó ti kúrò kókè mọ́rú wa àbálò àbábọ̀ àṣìwọ̀n ló mú kókè pẹ̀ láwọn kan tó ń ta kókè ṣe pẹ̀lẹ́. so òun ló tẹ̀lé lọ sí Saudi tó ti dẹ́ dúró. now let's watch this. onírọ́ let's watch this i will remove the phone. no shame very shameless. i will remove the phone. I want you guys to see this. Come and see the conversation for you to know it was a setup. After I left that place yesterday, I, be, I now charge my phone. Mm. When I charge my phone, I send the lady this payment confirmation. The lady now reply me. Emma, conversation wow. 7:30, 17:35. I text the lady seventeen thirty nine she texted me back she said alhamdulillah i now sent something i deleted it then she now gave me voice let's listen to the voice. máa fi ọmọ bọ́ yẹn sí i pé ẹ ti sẹ́ǹdì aláàtì yẹn sí mi máa fi wọ́n sìn. ṣe ti gbọ́ ẹjọ́ ẹyẹ èèyàn aláàtì yí ẹ̀ wo lẹ rí mọ́ọ̀tì wo lẹ rí november seventeen twenty twenty three ṣe ti november seventeen the woman now say máa fi hàn bọ́ yẹn nísìn ṣe ti rí now ó wá ṣe kínní yìí sí mi ṣe gbọ́ she ó wá ṣe báyìí adégòkè ọlásùpọ̀ ó pè ó wá fún mi to miss call A gbọ́ voice note You fún padà. Need ìdálájà kò ní ìdí alájà kò ní ìdí kò ní ìdí wọn ó ti ṣe wọ́ọ̀sì ẹ̀ fún mi lẹ́nu kò ní ìdí ẹ bó ti ṣe wọ́ọ̀sì ẹ̀ mo kàn fẹ́. I will show you I will show you guys ṣé ti ṣé ti rí o ẹ máa wò ṣe mo fún náà another voice call miss call ó ní the error is six eight instead of seven seven. The error is six eight instead of seven seven. Instead of seven seven. So the money is actually being paid. Bọ̀bọ̀ yẹn fi àkáǹtì ẹlòmíì gba owó yìí ni. Ẹni tó ní ṣọ́ọ̀bù máa fi àkáǹtì ẹlòmíì gba owó kinní yìí ṣètì that is what he gave me and he confirmed it before giving me market share the conversation mi mo this is not my fault he saw the payment and he confirmed it before giving me market ṣètì mo ní that is the money. that is the account details he gave me and he confirmed my payment before I left this is not an error this is evil ẹ máa gbọ́ mo wá ní is this an error or a setup? up ṣètìrí mo send ẹ ní eighteen thirty six ẹ̀rí ẹ̀wọ̀ time ti lédi yẹn tó dá mi lóhùn padà láti eighteen thirty six he now replied me ṣẹ́rí ní twenty eleven he said we just close shop now the network was so bad so sorry it is well with you everything they did to me yesterday this is was the woman tó jẹ́ pé ọmọ ẹ̀ ló ṣe fídíò ó ní it is well so me I should go home with it is well now let me show people on Instagram. Let me show people on Instagram. Mumbo, let me show people on Instagram. This lover. So now, see, after I left the place, tailoring accessories, and I send it to the woman because this woman saw her own money that day. So I now send this to the woman. This was the account. Those of you talking. She now, what she's telling you now, okay? The accounts, eh, was not what she's trying to tell you now that the money because any yẹn máa ti account ẹ̀ eh, wá print statement that there's no money as such from whichever account to bá sọ pé òun transfer that get into that account. Okay? Because you know that that's going to be a case. And that's why Lizzy came out to tell you that. Okay, oh, the money now that she transferred go to another account. That, that's why she said eh, the difference uh, instead of six seven seven is now six eight. No transfer, I see. You don't get it. Because now what she's trying to tell you, because you come back again, she doesn't want to come back and say that, okay, oh, the money wasn't in, in the account of that person okay so the evidence now the person to je to to to transfer fun also the person should go to station and open a case and court case also against Lizzy all right so Lizzy is telling you now that how can the account you are saying that the same person said they confirmed the money that there's no problem that they received the money and now another thing is that you are now saying that the account you wá sanwó tiẹ̀ sí Lizzy is telling you now authoritatively, authoritatively that the account Lizzy paid to is another person's account. That is not the same account of that person tó jafu. You don't know? Because in case of incasity, when they go to court now, when we ask the person to bring the, that date, go and print the account statement of that day tó rajà lọ́wọ́ And Lizzy will now be telling no, no, the court and telling everybody again, we come back and tell you that actually the guy used another person account to collect money ṣé please ẹnìyẹn ti mọ lísì tẹ́lẹ̀ ẹni tó ní ṣọ́ọ̀bù àwa máa fi àkáǹtì ẹlòmíì gba owó ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ and he will not be crying ní ọjọ́ tí wọ́n ló níjọ́ yẹn tí wọ́n ló ń wá lísì wọ́n ló kú sínú ọjà ó bọ́ sínú ọjà tó bẹ̀rẹ̀ sí wá somebody collect my goods now and he pay the money the money is not going it's uh, you know there's no money there's no money and he was working and he been looking for lísì láti gbà yẹn láti ìgbà tó dẹ̀ ti ṣe party december yẹn tó ti ta gbogbo orí burúkú tó ti ṣorí burúkú yẹn àwọn àṣẹ́sì gbogbo tó ń so mọ́ aṣọ yẹn ẹ rí i pé kò tí ì lọ sọ́jà láti gbà yẹn so ọjà yẹn ti lọlẹ̀ sí owó dẹ̀ ti tán òrè ló gbogbo gbogbo tó ń pé a ti ṣe ìgboro mọ́ wọn pé kò ní lè sí ráyọ̀tì torí pé ìjọba yìí ti kó owó palliative kan jáde táwọn tó ń bá ìdánbà tó ń kó sí tó ti yẹyìn ó ti wá gbogbo ọ̀nà ó ti gbé plákà sókè nígbà tó lọ tí wọ́n mú di ọ̀dà gẹ̀yẹn níjọ́ yẹn tó ní ẹ̀ sẹ́lótò sábàbùlì ó ti fẹ́ mú ní kò ní sí àyè fún gbogbo ráyọ̀tì àti gbogbo all those things tó fẹ́ máa ṣe tó fẹ́ sáré create èrò so that wọ́n lè àtáàkì àwọn ibì kan kó sáré lọ jalè mo ní kò ní lè ṣe kò ní sí gbogbo yẹn you understand so Lizzy is telling you now you are not saying Lizzy has a lot enough evidence Lizzy can go out and just bring any any accounts or gbogbo nǹkan tó ṣe yẹn ó lè photoshop ó lè photoshop ó lè ṣe anything together àwọn fraudster you fools má máa rò pé nǹkan kan ò possible fún àwọn tó ń ṣe fraud yẹn àwọn olè gidi don't believe that nothing kò sí Lizzy ti ga gan to tó bá lóun ga nínú ayé ó ga nínú ìwà ìkà ó ga nínú ìwà olè ó ga nínú ìwà burúkú ìwà òṣì ìwà gbọkọ kó ṣe nǹkan tí ò dára Lizzy ga gan nínú gbogbo yẹn má fojú di Lizzy ẹni tó bá fojú di Lizzy wo òtè wọ ọmọ àṣẹ tó bá fojú di Lizzy odò á gbé ẹ lọ. Lizzy is telling you now that he actually the money was not paid to the person's account nǹkan tó sọ ń the fault is not from her the fault is from that person nítorí tí ní sì ń that is sọ nìyẹn so that when the tó bá ó the ó máa dọ̀rọ̀ court ó máa di ọ̀rọ̀ court ó dẹ̀ máa jẹ bíbọ̀ ìyẹn ló ti á tètè sọ fún yín sìn pé tó bá ní kí yẹn lọ print kíní ẹ̀ wá pé owó transfer owó a wá sọ fún yín pé ẹ bọ̀bọ̀ yẹn ń kọ́ fún àkáǹtì ní ìgbowó ni ta ló ní àkáǹtì yẹn náà they can see wọ́n ìsìnmọ̀ àṣọ tí wọ́n ṣe gbé jáde yẹn ó ti ṣe bẹ́ẹ̀ yẹn o kò ń wẹ́jọ́ sí ẹlẹ́ṣẹ̀ tó bá ti ń ṣèkà ọkàn ò lè balẹ̀ your mind no go touch ground lisi kì í ṣe rọ́ àwọn kan sọ pé mo wicked ẹ̀yin nice gan ẹ nice sí mi gan gbogbo yín tẹ̀ sọ lisi nice sí mi gan o ni mo ṣe wicked sí this time around a ní rí dúdú mọ́ káàpọ̀ ní pupa a ní rí fún káàpọ̀ ní dúdú whatever wá ṣe rí la máa ṣe sọ ìbá hàn tiẹ̀ for your own cup of tea ṣàlàlà gbogbo tó ń ṣe fẹ́ mi táwọn ọmọ olórí lórí búkú àti Lizzy àǹkó tó ń ṣe fún mi ó hunt mi ó affect mi up till now ó pa irọ́ mọ́ mi náà níbí ìgbà gbogbo ẹ̀ ló affect mi gbogbo tí wọ́n ṣe láyé ni wọ́n fi máa ń pè èèyàn ni wọ́n sọ pé mo dájú kí wọ́n máa sọ pé torí pé wọ́n fi ṣẹ̀ sí yẹn kí wọ́n máa ń rò máa ṣẹ̀ kí wọ́n sọ pé ẹ̀ kò dá mọ́ ṣe ṣe kò tí ì tó ọlọ́run Elédùmarè gbọ́ gbogbo ẹ̀yin tó kù náà lẹ̀ sì máa jẹ breakfast lágbára Elédùmarè so tá a bá sọ eléyìí ń máa tún lè dákẹ́ for some time ká máa ṣe wèrè ká máa síwèé ká máa wòye ká máa dáhùn ká máa bẹ ọlọ́run olúwa jọ̀ọ́ ká máa bẹ ọlọ́run tì yín kọ́lọ́run tó tún strike yín ọlọ́run ní ọdún yìí ó ní àwẹ̀ strike mo lò máa rìn ní orí ogun púpọ̀ so ṣé àkáǹtì ẹni tó rajà lọ́wọ́ ẹ̀ ló sanwó sí ṣe rí pé lísì nǹkan tó lójú yín sí ẹ̀ rí torí pé ó ti lọ ṣọ́pù tí nǹkan ó ti lọ kó àwọn kọ̀ọ̀kan together báyìí fún yín ó ti wá sọ pé evidence rí in kí lòun delete níbi bẹ̀yẹn ńgbà tó gbé kíní gbogbo conversation kí ló delete kí ló delete fún yín kí ló delete lẹ́yìn tó ṣe tán torí pé tó bá pa àwọn yẹn ti gbé lọ sí station lọ́jọ́ yẹn tí wọn ò bẹ̀bẹ̀ ṣe é mọ̀ pé wọ́n ń bẹ̀ lánàá ni wọ́n ń bẹ̀ ni pé ẹjọ́ ó ti bẹ̀ yín ẹ má bínú ẹ má bínú nígbà tó ṣe tán sìn ó wá ṣe tán ó ṣe kí ni ó wà lọ́pọ̀lọpọ̀ lọ fi mú wọn bẹ̀ yẹn tó má ti gbé lọ sí station ní àná kò ní lè sí ẹnu yamayama báyìí torí bẹ́ẹ̀ torí ọlọ́run òde sáwọ́dí ojú àfọ́ ìfọ̀tán àbùkù àmì ìjà ló máa ń dálẹ̀ àwọn yẹn tí wọ́n ti gbé lọ kóòtù lánàá kóòtù àmì ìkan ti gbé lọ sí station lánàá pé ó transfer fake alert fún wa kò tí tó kó ti ṣe lánàá yẹn sí òun ò ní ní gut grace mọ́ láti lọ fọlọ́pàá mọ́ òun ló máa jẹ́ criminal òun ló máa fi òun ló máa rò pé òun jẹ́ victim òun ló máa claim bíi pé òun ni complainer accuse a máa claim bíi pé òun ni complainer gbogbo yẹn ò lè jẹ wá mú ó dẹ̀ pẹ́ yín sẹ́ support Lizzy ẹ ṣọ́ra yín o epe buruku lẹ́fẹ́ forí yín gbà kì í ṣe rọ ọlọ́run gbọ́ wá láì hmm. ẹni tó bá support Lizzy ara oni ní lè rọ bẹ́ẹ̀ ni afọmọfọnà kò kì í nísìmí bẹ́ẹ̀ ni kò ní lè da fún agbogbo ẹ̀yin tẹ́ bá support nísìnyí tẹ́ bá ń control crowd sábẹ́ àwọn àjọ bá ti yá báyìí a máa sọ ẹ ẹmọ kan ẹ dàda dàda ń sìn ó fẹ́ báyé dàda jẹ́ dàda bẹ̀ iṣẹ́ ni kó máa bá wọn sọ̀rọ̀ kó tó di pé ọ̀rọ̀ dàda ṣẹlẹ̀ níbí ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ yẹn ló ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ because bó ṣe ti rèé pé òun ti gbọ́kọ èèyàn ó fẹ́ káyé ẹ̀ render useless bíi pé kó má rí nǹkan kan tún jẹ lẹ́yìn tó gbọ́kọ èèyàn tán okay hold on hold on with your husband and let us breathe jẹ́ kí the poor bridge ó kọ̀ ó gbọ́ ó wá ṣe tán wá lọ sáàrin èrò kò ní shame orí ẹ burú ni ìwọ tó tẹ red red Lizzy ò ní ìtìjú kan bó ti wù kó rí Lizzy ní ó ní olórí burúkú of the highest order ni Lizzy <laughs> you don't know anything anyway gbogbo àwọn tó ṣe support Lizzy yẹn àwọn àwọn wèrè kan nǹkan tó rí wọ́gọ̀wọ̀gọ̀ kan báyìí àti àwọn àfa àjànàmọ́ àwọn olè olórí burúkú àti gbogbo àwọn olórí burúkú wọ̀nyẹn olórí burúkú làwọn tó ń sọ̀pọ̀tì Lizzy lágbára ọlọ́run tó bá ti jẹ́ pé wọ́n purọ́ mọ́ Lizzy ni tó bá ti jẹ́ pé irọ́ ni wọ́n pamọ́ Lizzy gbogbo èpè òní èpè kan òní jà yín kò ní jọmọ yín ṣùgbọ́n tí ò bá ti ṣe rọ́ gbogbo ègún ní bíbélì gbogbo ègún ìdààmú ayérayé ló máa jẹ́ tiyín àtọ̀wọ̀n ọmọ yín àti gbogbo lẹ́yìn àtọkọ àtaya yín àti gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé àti gbogbo iṣẹ́ tó bá ti jẹ́ pé ṣe ń sọ̀pọ̀tì evil kí ìbò ba lè máa bímọ sí lórílẹ̀‐èdè nàìjíríà kó ba lè máa pọ̀ sí kó ba lè máa intimidé kó ba lè máa dààmú ayé èèyàn ó wá ṣetán wá jáde wá ń ṣe gbogbo gbogbo nǹkan tó ṣe tá a bá ní ìjọba mo ṣàlẹ́yìn Lagos State Lagos State Lagos State Lagos State <laughs> Lagos State àti ẹ̀yìn EFCC ẹ sọ fún wa ta ló tí ẹ bá ṣe nǹkan kan sí èpè la máa máa ṣe bẹ́ẹ̀ ni fún àwọn tó ń bá kìdí sí ọ èpè la fi pa yín kó ní kọ̀rọ̀ ní àní ṣe lórí lórí mídíà tó bá dẹ̀ tún wà lẹ́yìn kankan tó lé sínú máa ń ṣe pẹ̀lú social media á tún já sí fún yín àwọn ìpinnu báìbù ni o ìpinnu báìbù àjàjà báìbù tá a ti kà tó ti já ẹ rí pé àwọn báìbù ilé wọn kà ó já àwọn èpè tí àwọn ẹmọ tẹmọ ẹrẹ tẹ máa mọ pé ẹgbẹ́ ń gbọ́ nípa ẹrẹ àwọn ẹrẹ báìbù lélẹ a ti kà ó já ó ti yé bẹyẹn wọn ti torí ṣiṣẹ rí bọ́n ṣe tòwé sínú ẹ a ti kà lóríṣiríṣi wọn bá lu àyájọ́ inú ẹ fún yín lásán ẹ ní lè dúró ẹ ní jẹ́ tán vẹ́sù ni wọ́n máa fi já gbogbo ègún bẹ̀ fún yín kì í ṣe pé wọ́n fẹ́ lọ lo kọ̀ńténà lo thirty ton sixty ton no àwọn vessels tán fi ń kó ọkọ̀ tán fi ń kó àwọn nǹkan ńláńlá lójú omi wọ́n máa fi já ègún ayérayé fún yín. ó lè ní wọn wọn máa pè wọn ni wọn ní kán jáde kán ṣe because àwọn tó kọ̀ tó wọn lisi tí bá tún sọ another thing fún yín ṣó ti yẹ yín bẹ́yẹn tí bá tún sọ another thing fún yín tí ìbá jẹ́ àwọn nǹkan díẹ̀ dẹ́ta sọ ń bì báyìí gbogbo ṣọ́ọ̀bù àwọn ọmọ tó wà ní lẹ́kọ̀ọ́ yẹn wọ́n dẹ̀ wọ́n ti wá gbàgbé pé ókè ọmọ yíbò ló máa fẹ́ lọ attack ó máa attack ó máa ó máa ṣẹlẹ̀ sọmọ yorùbá everybody ló máa sọ náà sí ṣọ́ọ̀bù ẹ̀ rí bọ́n ṣe ń sọ náà sí ṣọ́ọ̀bù yẹn ni wọ́n ní tòun wọ́n tó wá dẹ̀ ti ṣe tán àwọn tó bá <laughs> gbogbo àwọn tó bá lò bí agent yẹn wọ́n máa ní kọ̀ọ̀kan nínú àwọn ṣọ́ọ̀bù yẹn wọ́n ti bàtà yé lòmíì jẹ́ lòmíì á kú sínú depression á ní àtàtàkà bẹ́ sódò oríṣiríṣi nǹkan ṣe with no payment no payback nothing pé okay, o mo fẹ́ fi compensate wọn rè gbogbo ṣọ́ọ̀bù wọn lọ sọnà sí àwọn lísì ní agent a máa pariwo ẹ̀rí ẹ̀yin Yoruba, ṣá ẹ̀yin Yoruba. ṣá títí wọ́n máa fi kọ́ọ̀sì wọ́ọ̀ sáàrin yín tí wọ́n máa fi kọ́ọ̀sì ogun láti lè lé ẹ̀yin gan kẹ́ má ní fọkànbalẹ̀ àwọn criminal yẹn kán ba lè jẹ kán ba lè mu kán ba lè rí nǹkan oníkan kó ọ̀nà ti dí mọ́ wọn ilé babaláwo àjálẹ̀ wọn wọn ò tà mọ́ ń bẹ̀ kò lè tà mọ́ gbogbo àwọn sínétọ̀ gbogbo wọn la já bí já ajá wọn játijàti ajá wọn jálajàlá bẹ́ẹ̀ ni àfọ́ṣẹ́ wọn mọ́ títì bẹ́ẹ̀ ni gbogbo àwọn eléyìí náà tẹ̀ sọ ẹ ti rí ọjọ́ kan rí tí lísì máa jáde síta fún yín tó máa sọ fún yín pé ẹ̀yin èèyàn tẹ́ bá ti fẹ́ lọ rajà lépẹ́ ṣọ́ra yín o ẹ má jẹ́ káwọn scammer scam yín o tó bá sọ̀rọ̀ scam báyìí tó bá lè gbẹnu lé báyìí lísì máa sáré bẹ́ bọ́ta ni tó bá rí pé ẹnìyẹn wọ́n fẹ́ máa wá sórí platform bí ó tẹ̀ fẹ́ wọ twenty báyìí péré ó máa bọ́ta ni wọ́n máa gbọ́ ẹ̀yin yorùbá ẹ̀yin gbóníkan gbogbo ilẹ̀ nílẹ̀ gbogbo bọ́dá mi ò ní kẹ́ni bọ̀dì wà ní state kan kó máa ṣe orí burúkú o mi ò ní kẹ́ni bọ̀dì wà lẹ́niwẹ̀ kó máa bàlú jẹ́ o i hate nǹkan tẹ́mi kan hate ni criminals either you are yorùbá or you are yibo you are whatever hausa tó bá ti jẹ́ criminal you are my enemy and you are enemy of this platform so ìbàjẹ́ yorùbá tó bá jẹ́ criminal enemy ló jẹ́ àwọn enemy torí gbogbo ilẹ̀ ilẹ̀ nàìjíríà lérè bẹ́ẹ̀ ni. Mm-hmm. so two years ago ìyá àbàdàn sọ yẹn ìgbà tó ń rìn jà wọn ọjà ń sìn ó support ẹ̀ ń sìn o bọ̀ ńgbà tó ń jà ẹgbọ́n nǹkan tó sọ ó ló lọ sẹ́kọ̀ọ́ wọ́n bọ́mbà tó bọ́mbà they do it very well it's nothing to them pé àwọn tó wà ní fúráka tó bá ti lè yájú sí tó bá ti lè bá wọn jà dé àjàjà kó bá sábọ̀dù jà àtàbí kẹ́gan wọ́n ní gbogbo wọ́n ní àwọn magic ẹ̀ i mean kì í ṣe magic wọ́n ní àwọn ọmọọṣẹ́ tó yẹ pé wọ́n máa lé ẹ ni ìyẹn náà ṣe máa ń sọ pé we have gang that they have gang all over the world their gang níbi tó ń bá wà yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí tèlé ẹni so in tí ìyá àbàdàn sọ nígbà yẹn ipò jalè yẹn forí ni kò ṣe rọ tó lọ sínú shop ó ti pẹ́ tó ti ń ṣe ó ti pẹ́ tó ti ń ṣe tó bá ra gold a ṣe transfer alátìyẹn á ti fi nà wọ́n pa dáadáa ní ìlú bòmí náà a ti fi gbogbo oríṣiríṣi fraud ẹnìkan sọ ń sìn pé Lizzy máa lọ síbi tán ti ń ṣe kó dẹ́ mọ́ pé tó bá ń gbà yẹn tó máa lọ sí Saudi àmì Dubai a máa ní aago yìí a lóun fẹ́ fi wọn kọ́sọ́mà níjọ́ kan ó ti gbé góòlù aago ńlá tó ní diamond lójú báyìí tó fi ń wọ̀n pé ẹni yẹn bèrè pé no kìíní kan ó rà lóun fi wọn kọ́sọ́mà ní pòun máa ń tà ní pòun fi wọn kọ́sọ́mà káwọn èèyàn lè rí ó gbé sọ́wọ́ báyìí wọ́n ṣàlẹ́jẹ̀ nínú fídíò ẹ̀kan báyìí ó ti pẹ́ bóyá lórí àkáǹtì eléyà bí àkáǹtì ẹ̀ ti tẹ́lẹ̀ àkáǹtì ẹ̀kan báyìí ó gbé sórí ọwọ́ aago yẹn ẹni tó bá ń tago yẹn wá ń ṣàlẹ́jẹ̀ ṣó ti yẹyin mẹ́yẹn but kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó wá jẹ́ pé èmi ò mójúkò lọ́rọ̀ lísì ni ayé lísì máa ti bàjẹ́ tipẹ́tipẹ́ bọ́tọ́ máa rò pé ṣe lè wọ́n jealous bó ṣe máa ń sọ pé wọ́n jealous o o lè kò sí owó téèyàn jí tàwa fẹ́ jealous kò sí ìwà burúkú téèyàn ṣe ní ìgboro tá máa jealous tabarẹ́ni tó bá mẹ́kọ̀ owó ní ọ̀nà tó da tí ò bá yé èèyàn jẹ́ tó bá tiẹ̀ jẹ́ politics ló ṣe ó ti èyí mi sọ pé politician náà tó kówó pò dáa òtòrò náà bú politician pé gbogbo owó politician ó ti yé tó bá ìjọwó politician máa mọ̀ pé owó ìlú ni kì í ṣe pé àwọn tó máa gbébọn so ẹ mú olè táwọn oníṣìí ń jà ní àwọn tó máa ba ayé individual jẹ́ ìyẹn ló dangerous ju àwọn tó struggle ẹ wo oṣù kan ẹni tó lọ lù ní jìbìtì yẹn ó lè má tí ì jẹ ninety something thousand láti month yẹn títí di month ọjà to ti tà ó lè má tí ì jẹ èrè ninety thousand tí lísì lọ lù yẹn wọ́n á sọ pé lísì tóbi gan nínú ayé kò lè ju ninety thousand ó lè ń jí anything are you getting me they still tọ́ba ọjọ́ tọ́ba rí lájí wọ́n á jí ọjọ́ tó bá rí kékeré wọ́n jí ọjọ́ tó bá dẹ̀ rí tí ò bá sí wọ́n jí but wọ́n máa ń ṣe bíi target ni pé wọn ọgbọ́n wọn ò gbúdọ̀ gbófo èyí tí wọn ò fi ní rí nǹkan jí ẹ ó máa dàbí pé wọn ọ̀tà ní ọwọ́ wọn ò dẹ níjọ yẹn ni ó dẹ̀ pé ọwọ́ wọn ò dẹ ni ó lè máa ń jí anything ó sì yẹn bẹ́ẹ̀ má máa sọ pé torí pé wọ́n sọ pé òun lówó how did òjò tí òṣùn ni lísì tó ń rọ̀ níbo ló ti wá níbo ló ti sàn wá kí ló ṣe tó máa lóun ṣiṣẹ́ àwọn tó ṣiṣẹ́ jù ní orílẹ̀-èdè nàìjíríà máa twelve ni wọ́n wà àtàwọn haúsá tó máa ń gbégi tó máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ tó máa ń sọ̀ǹda yẹn òun ni lísì àwọn ló ṣiṣẹ́ jù kẹ́ má máa fi gbogbo yẹn sọ fún wa lísì ti sọ lórí social media pé òun lọ ja wọ́n ló ja olè yẹn gbà tí mo kọ́kọ́ wá sọ lísì ò lè like mi there was a time tí mo ṣe dáadáa fún lísì gan akọ̀wé wípé èmi tó yẹ pé èmi mo bẹ̀rùn sí èmi mo já èmi mo tú àṣírí òun nígboro you don't know me. ipe ó ja olè yẹn èmi mo sọ kò lè like mi láéláé gbogbo tí mo ti ṣe fún kò lè embrace mi láéláé and this time around mi ti ẹ̀ lè embrace ó lè máa tẹ́ pa sójú ẹ̀ ni Lizzy Lizzy she's a thief later she say that ìgbà tóun ti ẹ̀ wà ní òun àti yáà ń fọ ẹsẹ̀ owó jalè báwo la ṣe máa mọ̀ jẹ́ ká rójú yẹ ẹ̀ bóyá kì í yẹ ẹ̀gò òtí náà wọ́n tẹ̀ tá à ń wá let us see your mother's face and your father. Even if you don't have a mother or father, you have been adopted from motherless home. Let us know the motherless home so that we are more pé ó understand. Let us see ìyá I tell you once ń sẹ pé wà tó yín a story for the girl. Tell us of fún Ah, mobility bí tí ìyá ẹ̀ ti fọsẹ̀ tó ju ọkàn sọ fún wa. Èmi sì mo sọ sórí àmì gbàtà ń gé ginu gbólájọ ọmọ adárúkọ tilétilé ni. Agbélé ọba rẹ̀ ńgbà tá gbélájọ wá. Ó ti yẹ gbogbo ibi tí mo ti gbé àti gbogbo ibi tí mo lọ màmá ṣàlàyé máa dárúkọ dárúkọ jẹ́ ká rójú ìyá ẹ̀ lè mọ nǹkan tí ìyá mi nǹkan tí ìyá mi ṣe nǹkan tí kó tó dẹ̀ pé àwọn èèyàn sọ ọkàn fún mi mo mọ nǹkan tí mọ́ mi ṣe mo mọ nǹkan tí èdè dá mo mọ̀ tí ó bá dáa sotiye so let us see your mother talk let stop telling us pé ìwọ o ìyá ẹ ò bá o jalè nígbà kí ló fún ẹ kí ló fún wa láàjì à pé ìyá ẹ gan kì í ṣe the notorious woman ni ló ṣe ń cover ẹ pé kó má bàa mọ̀ pọ̀ ń lo àwọn adigunjalè tó máa ń lọ sexpress nígbà ẹ tó máa jẹ́ pé ó mọ ẹlẹ́mìí jẹ́ gc1 ó nígbà kan tó náà máa ń lọ sexpress ìbàdàn wọ́n ní àwọn olè yìí wọ́n bá ti lọ síbẹ̀ báyìí wọ́n máa join àwọn boys <laughs> oh God má jẹ́ ń ta sílùú kankan bọ̀tì má kàn sọ lè àwọn ìyá yẹn wọ́n ní ṣé ìyá o ṣọ́ pé ìyá ò kí ń ṣe like this like this ṣé ìyá ò kí ń ṣe dracula gbé ìyá ẹ̀ síta mi ò fẹ́ sọ story yẹn because mi ò fẹ́ divert gbé màmá ẹ̀ síta Lizzy Anjorin let us see the face ká kọ́kọ́ access ìyá ẹ̀ náà everybody don't ti display ìyá ẹ̀ tó lọ́ra rẹ̀ yára ìyá òun ìyá kò kọ́ọ̀lù fún un bọ̀ tó sọ ó ṣe everybody in display ìyá ẹ̀ bring your mother ó yá we're ni àwọn kan máa sọ pé wọ́n parọ́ ọmọ tó pẹ́ ti lọ ìwọ́ tó lọ fà àwọn ọmọ intimidate ẹ̀ wọ́n ti lọ fi àwọn gáràjì intimidate wọn kọ́ máa bà lọ sun ṣọ́ọ̀bù wọn kọ́ máa lo ba. lọ bá yé wọn jẹ́ ní ní gbogbo àdúgbò wọn kọ́ máa lọ sọ̀nà sílé intimidation ló bá dé ó ń go anybody tó bá ti support to bá ti support ẹsẹ̀ tó bá ti jẹ́ pé irọ́ ni wọ́n pamọ́ ẹ èpè ò ní jà wọ́n ṣùgbọ́n tí ò bá ti jẹ́ irọ́ ni wọ́n pamọ́ ẹ tó ti ń jalè ti pẹ́ àná tí ò lè máa bàlẹ́ ayé wọn àná tí fagábọ̀n máa bàlẹ́ ayé ọmọ wọn tí gbogbo wọn pátá anybody that supportive this year wọ́n ní kẹ́ má supportive, evil tẹ́ bá dẹ̀ ti sọ wọ́ọ̀nù wọn sọ pé wọ́ọ̀nù to those people who supportive. evil ló ń this year enough is enough for bullshit ó ti yé the Nigeria is not for you alone ẹ máa gbẹ́rù ẹlẹ́rù ẹ máa tún intimidate ẹ̀ nígbà tó jalè ń ṣe oṣù ẹ̀kọ́ tí ò da ó tó wá di ọjọ́ kejì ó bẹ̀bẹ̀ kúrò ńbẹ̀ you apologize you beg people you are pleading for them not to take you away to the station and now you today you went to the station to that place to go and arrest the person that recorded you is it the only person that recorded you don't know that video yẹn ó different different ni wọ́n ti record ẹni yẹn o fẹ́ kí wọ́n record kó cover ẹ ìwọ tó máa jáde tó máa ṣépè fáwọn ọmọ kéékèèké fún ọmọ tí ọkọ ẹ tó bá tiẹ̀ mọ̀ kọ́mọ ẹ má tiẹ̀ lọ jẹ́ ọmọ ọkọ ẹ tọ́mọ ẹ má tiẹ̀ ti lọ sọ̀rọ̀ tó bá rìkọ́ọ̀dù ẹ ókè ó ti rìkọ́ọ̀dù nìyẹn ó wá ṣépè fún lójoojúmọ́ ṣépè fún ọmọ ọlọ́mọ lójoojúmọ́ ọmọ kékeré yẹn àwọn èèyàn dẹ̀ máa dó sábẹ́ gbogbo èpè tó ṣáyìn gbogbo àwọn tó sọ̀pọ̀tẹ̀ gbogbo èpè ló máa pọ̀ ọmọ wọn bẹ́ẹ̀ ni àyájọ́ yẹn gbogbo àwọn tó sọ̀pọ̀tẹ̀ lépè ló máa pọ̀ ọmọ wọn ẹnikẹ́ni ibùpò kíbọ̀ tó bá wà láyé tó bá sọ̀pọ̀tẹ̀ fún iṣẹ́ burúkú yẹn èpè tó ti ṣẹ̀wọ̀n ló máa pa àwọn ọmọ wọn lánàá yesterday you begged you apologize as, as you are sorry today now because one friend bones one friend flesh wọ́n wá ní kò ní ṣe ó ń bẹ̀ pé pẹ̀lẹ́ jalè ìjọba digun jalè tán kan tọ̀nù criminal yín tó complainer you now went back to the place to go and arrest them you went back to the place to go and arrest them We ní yálà yá ẹ̀wọ́ tó sọ pé wèrè ní gbogbo yín gbogbo wèrè ní yálà ó wá padà lọ síbẹ̀ ó wá lọ fọlọ́pàá mú wọn lólè tó claim pé o ní jẹ tán lísì àṣírí ẹ̀ máa tú ètò ìdẹ̀wá ṣe yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èyí tó bá tún kù àṣírí ẹ̀ máa tú àkáǹtì tí o ti fi sanwó yẹn wà á ṣàgbé fún wọn bẹ́ẹ̀ gbé àkáǹtì ẹ̀ tó fi sanwó yẹn jáde ó pé mo gbé sáà with boldness ó rí pé mo gbé àkáǹtì mi jáde Auto Bola EFCC tẹ bá fẹ́ operate I mean tẹ bá fẹ́ investigate ẹ̀ náà ẹ lè investigate àkáǹtì mi EFCC tí wọ́n bá bí ìyá ẹ̀ dáadáa kàti ẹ̀ morúkọ ìyá ọjọ́ tó ti ń sọ̀rọ̀ ìyá ẹ̀gọ́ ò sọ pé èmi ọmọ lágbájá èmi sì mo lè bóòsì àtẹ́yù èmi bọ́lá fọláṣadé ọmọ abigail adéyẹmí everybody morúkọ bàbá mi kí lórúkọ ìyá ẹ kí ni pọ́tò ìyá ẹ níbo ni ìyá ẹ ti ṣàn wá ó sọ pé oṣòkú ìyá ẹ ìyẹn mi pé ọmọ ìyá ẹ kó tó di gbókù náà àwọn tó tiẹ̀ tí ọmọ ìyá wọn gan tí ọmọ bàbá wọn tán kéré ńgbà tí àwọn kú wọn fi píṣọ̀ wọn wọn dẹ̀ fẹ́ bí wọn wọn tọmọdé ò bá gbọ́ bọ́ ìtọ̀ ó ṣáà máa gbà rọ̀bá àròbá dẹ̀ ni bàbá àtàn mo lo ti wá wọ́n máa sọ pé ò jalè ńgbà kan ò jalè ńgbà kan ò ìgbà tí ìwà àtìyá ìjọ ń ṣiṣẹ́ prove it that ìwà àtìyá ìjọ ṣiṣẹ́ ẹni ọ̀rọ̀ tí n bá sọ tó bá rú yín lójú ní go and ask my mother She is there go and ask her She is alive máa ní ìfi tó bá rú ẹ lójú tí máa ti sọ sórí kan tó bá ti rú ẹ lójú lọ́bẹ̀ẹ́ lọ́ mọ́ mi tí máa sọ pé mọ́ mi ló sọ òun ló sọ ọ́ kò dẹ̀ lost memory ẹ̀ kò dẹ̀ kò ní dementia àbí tí ò bá kàn bẹ̀ dá ẹ lóhùn. ó lè jagunda ó gbé àkáǹtì jáde ní sí ó ti ń sọ fún yín pé òun star ninety one thousand kí ló fún yín pé kì í ṣe pé ó dọ̀tí gbogbo nǹkan tó gbé wá fún yín ó wá ṣe tán sí pé àkáǹtì tó ń sanwó sí ó yàtọ̀ ni táàkáǹtì ẹ bá yàtọ̀ ókè wọ́n ṣe mistake yẹn mi pé ẹnìyẹn ò gbowó ó wá lẹ́nu yẹn fi dọ́bù àkáǹtì ó fi àkáǹtì míì gba owó nínú ṣọ́ọ̀bẹ wọ́tà irọ́ burúkú ok ok tó bá fi àkáǹtì míì gba owó yẹn sìn ok o as a big person bó ṣe lo ganu ayé hmm? torí torí pẹlẹbẹ bí ẹran orí rẹ sí tó bá jẹ́ pé ó wá ṣe bẹ́ẹ̀ ó ń gbọ́ wà wá sọ pé bó ṣe lọ sọ́jà lánàá wà wá bọ́ sínú àpò ẹ̀ because bó tẹ̀ jẹ́ pé o kó káàdì dání àti bó ṣe wà yẹn tó bá ìfẹ́ máa rìn lọ sínú ọjà you should be able to hold one thousand dollar that's one million àbí one point six ṣó ti yé pé òun lọ òun lọ pẹ̀lú ọlọ́pàá kan máa sọ pé ọlọ́pàá wọn máa rọ̀bọ̀ ẹ lọ́nà àti bí pẹ̀sì tó bá kanú ayé kì í ṣe gbogbo káàdì ló máa kó dáńtó bó sì ń lo ìbò àbí Canada ló wà ní America ló wà ní náà àti pé gbogbo nǹkan náà káàdì náà fi ń ṣe Nàìjíríà ló wà náà they believe in cash àwọn míì wà nínú ṣọ́ọ̀bù yẹn tí wọ́n ní POS ọ̀dọ́ àmọ́ pé wọ́n ní ó bè àmì kankan so tẹ́mi tó bá ń lọ sínú ọjà kí ló tó lè kó bí one point kó tẹ̀ mú one million péré ó dá less than one thousand dollar àbí bíi seven hundred bíi bíi six hundred dollar that's one million kò kò sínú pọ́ọ̀sì ẹ̀ wọ́n ṣe wá sọ̀rọ̀ pé wọ́n ninety thousand péré o less than hundred dollar o kò wá sọ pé wọ́n wá tí o wọ́n rí o kò wá wọnú àpò kò wá fi sí kò lè mọ́ pòlè ni ó ń lọ síbẹ̀ ni wàá lọ ẹ̀pẹ̀lẹ̀ empty pause. you go back home with with a lot of things torí pé a defend wọn a block yín pé ẹ gbọ́dọ̀ ṣe rally ẹ gbọ́dọ̀ dàgbòrò orúkẹ́ máa lọ já ṣọ́ọ̀bù kẹ́ máa ba gbọ̀ǹkan nìkan jẹ́ kẹ́ máa ba gbọ̀ǹkan nìkan jẹ́ kẹ́ máa bá gbogbo nǹkan nìkan jẹ́ nígbà tí wọ́n ba Èkó jẹ́ nígbà yẹn àwọn Ìgbò wà nínú àwọn tó ba Èkó jẹ́ Yorùbá dẹ̀ pọ̀ nínú àwọn tó ba Èkó especially gbogbo tó gate àti gbogbo eh, TVC tó ń bọ̀ nígbà yẹn Yorùbá ló ṣe kì í ṣe Ìgbò àwọn bẹ́ẹ̀ ni mo mọ bí ti bí àwọn àwọn àwọn àwọn bí ti <laughs> don't let me talk I don't want to go deeper into this case okay gbogbo ọgbọ́n òṣì ọpọlọ òṣì tí wọ́n bá fẹ́ dálẹ̀ wọ́n sọ pé wọ́n dín that yesterday why can't you ó ṣe wá ń pe ọkọ ẹ̀ wọ́n ní tó bá sanwó yẹn ò ní kúrò ń bí o bó wọ́n ti lọ́wọ́ lò ò ní kúrò ń bí o ó wá ṣe ń pe ọkọ ẹ̀ ó lọ sékòó pẹ̀lú mc àná kan sọ fún wa kí ló rà lánàá ó bá sọ pé gbogbo shopping tí mo tiẹ̀ ti ṣe rè ó ò ṣe dálẹ̀ kó sọ shopping tó ti ṣe fún wa tó fi jẹ́ pé owó fi sá lọ́wọ́ ẹ̀ tí ò fi rí owó ninety one thousand san you go to the market to go and láti máa lọ lù wọ́n pa with empty purse will come back with them wàá máa fi sọ ṣẹ́ra ṣe owó náà ni ṣẹ́ra ṣe wàá gbé gèlè wèrè sórí gbogbo ẹ̀bù jíjí ló bá dé i'm telling you ọ̀tọ̀ ìtẹ́tílé lísí irọ́ ló pa ọlọ́run ló fẹ́ mú ẹ ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí ì ṣetán kò tí ì ṣetán pẹ̀lú ẹ̀ ó sì ń bá ewé lọ́wọ́ ó dẹ̀ sì wá rùn kì ìyẹn mi kò máa parun láì látòṣe. ó wá ń sọ fún àwọn èèyàn sí àwọn èèyàn tó wá sọ pé you have enough evidence which evidence àwòwọ́ wa ń gbé gbogbo àwọn messengers ẹ àwọn ọmọ èṣù ẹlẹ́mìí èṣù látọjọ́ tí mo ti mọ̀ ẹ́ lórí Facebook yìí ẹnu ló máa fi sọ pé ó lọ ṣe ṣáìtì yàtọ̀ sí pé ó ara ibì kan tó di arise ní ọjọ́ kan tó lọ pin fún àwọn oníbàárà ó ti tán tó máa ló ń ṣe sàrà fún màmá ẹ̀ àríbi tó tó ti máa sọ fáwọn èèyàn kan wá gbowó pé kán wá kan fi help wọn rí kò sí ní ọjọ́ tí mo pín owó lórí bíbá gbogbo àwọn tó tẹ̀lé olórí burúkú ẹ̀ ni wọ́n wá gbowó lórí ọ̀dọ̀ mi ó dọjọ́ kejì máa mọ̀ wọ́n wò bá a ah, gbogbo àwọn tó wá pè mí tó ń pè wọlé lánàá ni ọmọọṣẹ́ lisi àwọn tó ní wọ́ríọ̀ wọ́n mú àlè a máa lo gana àwọn tó ga máa ṣe dáadáa fáwọn èèyàn tó bá lówó kì í ṣe kó máa fi pàǹdùkú wọn káàkiri kó máa fi pàǹgolo lè owó òṣì gbogbo nǹkan tẹ́ jí gbé ẹ máa fi wọn wá káàkiri. ojú àánú kan kò sí lójú ẹ wàá máa ní pé no mercy kò sí forgiveness is a sin ìwọ wàá fẹ́ kú eléyìí kò lè kúrò lórí mídíà o so ẹ̀yin èèyàn tó rọ̀rọ̀ yẹn yìí máa di ọ̀rọ̀ ilé ẹjọ́ ó ti yé bẹ́yẹn ó máa di ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣó ti wá confess fún yín sí ó tún wá confess through confession fún yín ẹ̀yin ò tún get it steered wípé Wùmí owó yẹn àkáǹtì lòmíì ló lọ ìyẹn ló ń sọ fún wọn lánàá pé òun sanwó yẹn àkáǹtì wá fún nọ́mbà tó fún un nìyẹn ní kankan tó ń sọ fún wọn nìyẹn kọ́ má bàa sọ wípé fake account àbí kìíní kan tó fi gbára ẹ̀ lẹ́m̀bẹ́ lánàá ó wá sẹ́ndì ẹ̀ ẹ̀ wọ́n wá ní àwọn yẹn wá sọ pé ẹ̀ màlájà ẹ̀ eléyìí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ figure méjì yẹn ló yàtọ̀ seven instead of seven seven wà lọ́kọ̀ six eight ó fi system sọ fún yín pé àkáǹtì yẹn ń kọ́ o ìbòmí owó yẹn ń kọ́ o ìbòmí ni wọ́n san sí wá ní ẹni yẹn ló fi àkáǹtì yìí ní ìgbà owó yẹn ẹlòmíì ẹni yẹn ló máa fàkáǹtì ní ìgbà owó dè máa wá ẹ káàkiri tó bá tiẹ̀ jẹ́ pé òun ẹni yẹn kọ́ ló ní ṣọ́ọ̀bù tó bá tiẹ̀ fi àkáǹtì mi ìgbàwó ṣó máa sọ pé máa tó bá rí ẹ̀gán máa gbójú ni pé ẹni kò òun ò mẹ́ tó rajà yẹn ṣó ti yé tó bá jẹ́ pé òkè o kó tiẹ̀ wá jẹ́ pé ẹni yẹn fẹ́ jalè tí òun ṣòun ló ní ṣọ́ọ̀bù o tó fẹ́ fi àkáǹtì mi ìgbòwó tó bá rí ẹ máa gbójú ni bàbá ńlá irọ́ ni Lizzy pa Lizzy pa bàbá ńlá fọ́ irọ́ múlẹ̀ ó ń pa fọ́ irọ́ ni ó ló fi àkáǹtì mi gbowó sódà tó bá dé kóòtù wá wá ní ẹ eh, bọ̀bọ́ yẹn kọ́ ló send account àṣírí ẹ̀ ò lè bò tó bá tún ti wo case eléyìí how many case you just because ó ń jalè ó dẹ̀ ìfẹ́ máa jalè yẹn lọ instead of kó kàn án bù ara ẹ̀ wo wá ìwọ sọ́lá náà onímọ́tò tó ń lò yẹn eighty something million ló rà eighty something million is about eighty kò pé kò pé sixty thousand dollar ọdún tó bá dẹ̀ ra mọ́tò sixty thousand dollar you a big person náà ní nàìjíríà tó bá ra mọ́tò eighty something million so and mọ́tò yẹn náà kẹ̀kẹ̀kẹ̀rẹ̀ ó lè jẹ́ jíjí ló bá dé torí oríṣiríṣi dán lẹ́ ń pa nàìjíríà bẹ́ẹ̀ ni tá a bá sọ pé ẹni dán lẹ́ ń pa oríṣiríṣi dán ni bó jẹ́ rẹ́ǹtì ẹlòmíì nínú yín ó rẹ́ǹtì mọ́tò owó tó ń sọ nílé week wọ́n rẹ́ǹtì mọ́tò ṣé wọn ìgbẹ̀gbẹ́ tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan pé wọ́n sẹ̀tì ẹ̀ ó máa lọ rẹ́ǹtì range rover pẹ̀lú credit card oní credit card agbèfóbìnrin á ní kó máa gùn òun ẹ̀kọ́ á máa ṣe tán á máa lọ á lọ announce ẹ̀ fáwọn èèyàn pé à gẹ́ẹ̀sì bọ́bọ́ ẹ̀ ẹ̀gẹ́ wọn ìgbẹ̀gbẹ́ tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yẹn ó ti ra range rover fún meanwhile range rover ibi tí ilé iṣẹ́ ẹ̀gbẹ̀gbẹ̀ ń gbé ibi yàrá tí ò pé méjì bá yàrá kan àtàbọ̀ báyìí ni ìyá ẹ̀ gbogbo nǹkan ẹ̀ ló kò sí kankan kò sóò kankan kò sí anything gbogbo ẹ̀ jíjìnì jíjìnì just be creating impression tí ò sí nílé ó ti jáde ń ṣe wá ṣó torí báwọn èèyàn sọ pé lísì táwọn mọ̀ pẹ̀lú ọlá àti ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún ọlọ́run ọláwo ni ọlọ́run ṣe fún ẹ̀ pẹ̀lú ọlá àti ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún un nígbà tí wọ́n bú ń gbà yẹn wo gbogbo bó ṣe bó ṣe open shop gbogbo ilẹ̀ tó ti tà àti ẹsẹ̀ pẹ́ tà lónìí go and read my lips ṣe rí wàásù àṣebiṣere yìí nígbà tó ń gbélé fún mi gbà yẹn tí wọ́n sọ wípé kí wọ́n máa talẹ̀ tó ń fi ń gbélé ṣé wọ́n ń pinlẹ̀ káàkiri gbà yẹn reason tó dẹ̀ fi ń pinlẹ̀ yẹn gbà yẹn láti tà ní pé wọ́n ní wọ́n fẹ́ fún àwọn Buhari ṣe eh, president Buhari gbà yẹn ó gìvù Eh, kí lórúkọ kan tán ni wọ́n ṣe yẹn bóyá swap àbí swap àbí nǹkan tí wọ́n náà fẹ́ fáwọn haúsá ní àwọn ìgbà tí àwọn ìjà fúlàní dé ẹ má bínú jà nǹkan kan gún mi lẹ́yìn kíní táàgì aṣọ yìí léèsì aṣọ yìí kíní yìí ó ń gún mi lẹ́yìn. ṣé kí n já tí bá já sí o máa já o máa baṣọ ìjẹ o ó ń gún mi lẹ́yìn bẹ́yìn báṣọ ẹ̀yìn ṣe ó ń gún mi lára so nígbà yẹn wọ́n wá sọ pé wọ́n fẹ́ tí wọ́n fẹ́ fún àwọn wọ́n fẹ́ allocate àwọn ilẹ̀ fún àwọn tó ń ta ẹran àwọn onímàálù wọ̀nyẹn ṣó ti yẹn so wọ́n ṣe gbé gbogbo òfin yẹn jáde so because Lagos state doesn't want that wọ́n sáré bẹ̀rẹ̀ sí ní allocate ilẹ̀ káàkiri àti tìjọba wọ́n ń gbé fáwọn èèyàn pé kó máa sọ pé wọ́n ti rà á ṣe ti yẹn ẹni tẹ̀ ṣe rí pé mo ṣe ń sọ̀rọ̀ sí ẹnìkan pé ó ti mọ nǹkan tí mò ń sọ so but ilẹ̀ àwọn ìjọba yẹn anybody àwọn ilé yìí wọ́n wá fi ń ṣe deal ṣe ti yẹn yẹn they just wọ́n kàn bẹ́ sórí ilẹ̀ onílẹ̀ tẹ́ bá lọ wo gbà yẹn tán pa ṣọ́ọ̀ṣì òfin yẹn ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí dé o àmì ẹ̀sẹ̀ jẹjẹ tó àmì ń talẹ̀ mò ń ra lẹ̀ mò ń ṣe kíní kan ẹ wá rí gbogbo ilẹ̀ tí wọ́n ń tà àti gbogbo àwọn tán ti gbowó lọ́wọ́ láti fi sọ́kún talẹ̀ yẹn in future náà tó má bẹ̀rẹ̀ sí wo ilé yẹn wọ́n máa ní pé àwọn ìjọba ló ṣe mistake wọ́n máa láwọn ìjọba ló ń ba ayé wọn jẹ́ àwọn èèyàn aráàlú yìí tó máa mú ilẹ̀ ìjọba tó máa tà á ilé ìjọba kẹ̀lẹ̀rẹ́ tán bá ti ṣe fẹ́ǹsì síbì kan àbí tán ti sọ pé allocation ìjọba ò ní gbé security síbẹ̀ pé kán lọ máa ṣọ́ that's one thing nípa ìjọba so àwọn èèyàn tó ń lọ máa fi ilẹ̀ yẹn ṣe fraud wọ́n ti lọ ṣe fake allocation wọ́n ti lọ fi fake land kìíní survey fake gbogbo ìwé ilẹ̀ tó jẹ́ fake fake gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ lẹ́sì torí ẹ̀ ńgbà kan tó sọ̀rọ̀ ńgbà pé wọ́n wá ra lẹ̀ kan ó gbé lọ bì kan kíríkan mo ní ẹ ṣọ́ra yín tó bá di future tó bá kọ́ ilé yẹn tó máa mí tẹ́ bá kọ́ ilé tán tó ń wo dànù ẹ máa níjọba ni àwọn tó bá yé yín jẹ́ àwọn tó talẹ̀ yẹn fún yín ilẹ̀ òjọba àwọn ní àwọn tó talẹ̀ òṣù àwọn ní problem àwọn ní gbọ̀ngàn ìṣòro yín àwọn sẹ́yìn dẹ̀ ẹ wá wo mi tí àṣebiṣere yìí wà tó ṣe kinní dé níjọ́ yẹn Wàsíù ó lè ti gbàgbé òun ló òun ló já mi sí dátà máa ṣì ti máa ń tún sọ̀rọ̀ pé gbogbo ilẹ̀ wọn yẹn tó má ti bẹ̀rẹ̀ sí í fà wọ́n ní future ó máa bá orúkọ mi ó dẹ̀ máa fún mi problem ṣòtìyẹ́yìn mẹ́yìn ní gbogbo ilẹ̀ ìjọba wọ́n máa ń bẹ̀rẹ̀ sí lọ kọ́ máa àwọn èèyàn kọ́kọ́ máa dédé bọ́ sórí àti gbogbo ilẹ̀ tí ò yẹ kọ́ńtà wọ́n kọ̀ bẹ̀rẹ̀ sí lọ allocate wọ́n bẹ̀rẹ̀ sí wá fi make owó simply because ìjọba give order nígbà yẹn Buhari give order pé kán fún wọn nílẹ̀ ṣó ti yé yín pé wọ́n máa allocate àwọn ibìkan àwọn èèyàn wá bọ́ sórí ilẹ̀ yẹn pé wọ́n fẹ́ ṣó ti yé yín mẹ́yẹn nígbà tó tún ti ṣe tán sìn yíbò ló kù mi ò sọ pé yíbò dà àbí kò dà o but wọ́n ti ṣẹlẹ̀ ṣàn parí ìyẹn omi pé kí a wá fẹ́ lé gbogbo ṣé a máa lé gbogbo yíbò kó lè kò ní láìsí yíbò gan èkó lè dùn láìsí haúsá igan nàìjíríà èkó lè dùn so the three of us sójọjọ wà tájọ wà papọ̀ tá à ń pè ní nàìjíríà yẹn lálejò bọ̀ tí everybody kàn mọ́ lẹ́nu ẹ̀ ní kì í ṣe pé kẹ́nìkan máa bìlí pé yorùbá haúsá yíbo kọ́kàn máa take advantage of people ìyẹn mo ti sọ̀rọ̀ ọ́lísì rí pé yín ẹ má wò ó ẹni tó bá ti fẹ́ ra lẹ̀ lọ́ọ́ ọ́lísì kó wàásù wà náà tó sọ fún mi pé wọ́n máa di later wọ́n máa ní problem later o ilẹ̀ wọ̀nyí máa ní problem so tó bá yín rà tó invest lórí ẹ máa rí tẹ máa rí lọ́tọ̀ tí ò tí ní problem máa ní problem later torí nígbà tí ìjọba bá ṣe tán láti wá lo kinní wọn bá ti kọ́lé sí ẹ lè dáadọ̀ ìjọba tó máa wó gbogbo ẹ̀ palẹ̀ ní àwòdà tó bá ti ní kẹ́ kúrò tẹ́ kúrò àtẹ̀wù yín àtẹ̀yìn fara yín máa wò dànù ẹ̀ dẹ̀ lè kórè wọn so àwọn tẹ́ bá ti ń ralẹ̀ kẹ́ wo nǹkan tẹ́ fẹ́ rà gbogbo àwọn yẹn òṣì yẹn lólórúkú wọ̀nyí a máa dìde máa sọ pé you know eh, you know ẹ lójú àánú ṣé nísì lójú àánú fún mi gbà tí mo ń sunkún bí tí bàbá ọmọ mi kú tó tún wá dìde ogun sọmọ mi <laughs> mi lè ṣàánú ọmọ ẹni tí ò bá ti ṣàánú ọmọ mi mi lè ṣàánú ẹ mọ read my lips tí ọlọ́run tó wá sọ fún mi pé wó to anybody tó máa rí evil lọ́dún tó máa pè ní good. yes uh, Lagos you know one thing I notice about Lagos state now And I will say the truth, nothing but the truth, because all these people pretending to love uh, sanwo now, even when some of them work against him, they hate him so dearly. Because if anybody want to be disturbing your state, all the good thing you have in that state, and they destroying it. Okay? You are trying your best. Not that you are giving some people money, you are not giving what you are doing to this, you are not doing to that. They are enemy of that state. What they have uh, allowed some a lot of bad thing in Lagos states again that we need to talk about because àwọn ọlọ́pàá èkó yẹn kan ṣe máa ni wọ́n ń ṣe yamayama àmọ́ àgbẹ̀gbẹ̀ ọlọ́pàá alágbọ̀n kan dédé ni wọ́n fẹ́ lọ wọ́n á dédé tọ̀yàn bíi pé wọ́n fẹ́ lọ kí ẹnìkan náà ti sọ́rí ṣé àfàṣù náà ló sọ ńgbà pé wọ́n kàn dédé ṣe bíi pé wọ́n fẹ́ kidnap òun ni wọ́n á dédé ṣe bíi ẹni kidnap èèyàn wọ́n bá ti sanwó fún wọn wọ́n kàn ṣe yamayama and they done that for me also gbogbo complain all the complain about Lagos I mean police that I complain it's happened in Ogun State and Lagos State And what happened in Ogun State is not as much as the one in Lagos State. I reported in Lagos State all these things Even sorry, Lagos State in this tí mo recorded ti pọ̀ jù náà. So the police, if they are talking bad, they are saying ill about the Lagos State police. I know it. It has happened to me. And the Lagos State and the IGP from Abuja had to correct the Lagos as well. Or I'm a mafe but you won't get this time around. Torí ọwọ́ yẹn and wa ò bá ti ká ẹnu wa lè ẹni tọ́wọ́ wa ò ti ká tí ò bá ti gbọ́ tí ò lè ṣe a máa lè bẹ ọlọ́run sí ẹni tọ́wọ́ èèyàn ò ti ká ọwọ́ ọlọ́run máa kà mí. So the Lagos State, as they said that they should try to calm ẹni tó jẹ̀bi ó ti sọ nísìnyí pé ibi tó ń sanwó sí kì í ṣe àkáǹtì tó ń sanwó fún ninety one thousand pé kì í ṣe àkáǹtì ẹni yẹn so definitely ẹni yẹn ò jẹ̀bi kò rí owó ni náà ẹni òrówó Lizzy dẹ̀ mọ nǹkan tó máa ṣe Lizzy tó tó nǹkan tó ṣe nínú fídíò gbà yẹn tó fún ogi mórí ọmọ kan ṣó sọ sí up till now ó ṣe bí ipò ti gbàgbé wọn ò lè gbàgbé tó má dẹ̀ gbàgbé lágbára ọlọ́run ìjọba kan máa wá tó máa investigate ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run dẹ̀ máa dẹ̀mí wá sí bẹ́ẹ̀ ni tó bá wù wọ́n kọ́ máa investigate ẹ̀ a day is coming the case will be investigated ọmọ tí ó pariwo no lábẹ́ Lizzy Shatt A day is coming, to be investigated. The same list yẹn ló ń power wọ́n máa support the tó bá ṣe nǹkan wọ́n máa sọ pé ẹ̀ńdán láwọn fẹ́ ẹ lọ́mọ ènìyàn ń fẹ́ ẹ máa yánnu sí mi ẹ̀ bá ṣe nǹkan burúkú ọmọ ọlọ́run ló ń fẹ́ yín ọlọ́run kọ̀ yín ó kọṣẹ́ ọwọ́ yín òun dá sí wa ìlara ṣe ń ní àwọn aráàlú ẹ mọ̀ but ẹ mọ kí èèyàn kọ́yàn máa try best ẹ̀ kára sì máa ma ni àwọn èèyàn still because ọlọ́run ò jẹ́ kí gbogbo ohun tó bá ṣe kó yọ because of àwọn ẹni tó gbé ègbín ẹni ègbín àti ní èpè ẹni ègbé ẹni ẹ̀kọ́ ní sátani àti àwọn ọmọ ogun rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn eléyìí so kíní sì jẹ́ ká rí àkáǹtì tó fi transfer inú àkáǹtì tó ti transfer owó yẹn sí obè yẹn àwọn fake àkáǹtì bó ṣe aláàtì bó ṣe máa ń rí nìyẹn kó jẹ́ ká rí bó ṣe transfer owó yẹn tó bá tiẹ̀ tún wá wù ú ní ọjọ́ yẹn tó bá tún fẹ́ please wa pé òkè o fún pé wọ́n tiẹ̀ ti mú un lólè yìí tí wọ́n dẹ̀ ti rí un nígboro pé máa ń jalè kó wá jẹ́ ká amòye tó kù ní àkáǹtì òun ní ọjọ́ náà ẹ ẹ understand ṣe mọ̀ ń sin oṣù àkáǹtì tó ń sanwó sí ṣó ti yé yín kó wá jẹ́ ká rí àkáǹtì tó sanwó sí àtàkáǹtì tó ti sanwó jáde ṣó ti yé àkáǹtì mo sọ fún yín sìn tí mo fi sanwó sí tí mo sanwó sí sí ó wà ń bẹ̀ tí mo sanwó jáde wà ń bẹ̀ kó jẹ́ ká wọnú àkáǹtì tó fi sanwó jáde iye tó wà ní àkáǹtì yẹn ní ọjọ́ yẹn wọ́n lè mọ̀ pé kólísì ò lè jalè o kó jẹ́ àwo current balance ẹ̀ gan kó jẹ́ ká wọ àkáǹtì tó ti jáde ó lè ní lísì gbogbo yín tẹ́ support ẹ̀ pé kò jalè kò lè jalè yẹn tó dẹ̀ jalè kéègùn inú báìbù kò jẹ́ títí yín tí lísì bá jalè tí ẹ̀yin support ẹ̀ pé kò jalè kò lè jalè nítorí pé owó oṣù wòṣì tó kó jọ tó dẹ̀ ti ń jalè ègún ní báìbù kò jẹ́ tiyín ṣùgbọ́n tí ò bá jalè ègún ní báìbù kò má jẹ́ tiyín o kó má jẹ́ tẹnikẹ́ni o ṣùgbọ́n tó bá jalè tẹ́yìn kan wá ń sọ̀pọ̀tì ẹ̀ tó wá lẹ́ pọ̀ lágbára ọlọ́run kí ànọ́tì ànọ́tì àrìnká ànọ́tì olè ànọ́tì kéènì ànọ́tì tó ń pààyàn ànọ́tì tó bá yé jẹ́ ànọ́tì burúkú burúkú kó bàlẹ́ ayé yín ànọ́tì yẹn tó bá dẹ̀ ti bàlẹ́ ayé yín ó máa ba ayé yín jẹ́ ni ẹni yẹn ò ní yé ṣètìyé ọmọ ẹ̀gbọ́n ò lè yè ànúẹ́tì tó wà lórí lísì tí ò fi lè fìyà ẹ̀wọ̀n kó bàlẹ̀ ayé àwọn ọmọ yín kó bàlẹ̀ ayé ọkọ kó bàlẹ̀ ayé ìyàwó kó bàlẹ̀ ayé ìdílé yín bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà ṣùgbọ́n tí ò bá ti jalè kánà tí burúkú má bàlẹ̀ ayé yín o bẹ́ẹ̀ ló máa rí o kò sì ní í padà so lisi Anjorin mo challenge ẹ pé o lè rọ́ ló pa o sọ bí tó sọ bí àná àkáǹtì tó sanwó sí pé àkáǹtì yẹn ti yàtọ̀ báyìí wá jẹ́ ká rí àkáǹtì tó fi sanwó jáde inú àkáǹtì ò ti sanwó jáde orí pé Auto Bọ́lájí nàìjíríà ìbátà prices mo mú jáde fún ẹ̀sìn mo san ten thousand tani mo ti ẹ̀ fún ó dàbí pé mo sì ni mo fún náà níjọ́ yẹn òyì tí ó ìwà of recent ṣó ti yẹ yín now tí mo ní kàn fi cold drink ọjọ́ yẹn jẹ́ ká wá rí àkáǹtì tí wọ́n fi sanwó jáde pé ibi tó ti sanwó jáde rèé o iye tó wà ń bẹ̀ ńjọ́ yẹn rèé o adúrò owó ìlówà nínú àkáǹtì ẹ̀ ṣé ìwọ náà ló máa lè jalè ká wá rí ẹ ká lè má gbàgbà èmi gbà yẹn máa sọ pé ah sorry o Lizzy máa wá apologize fún ẹ mi ì lẹ̀ ní sọ̀rọ̀ ẹ mọ̀bọ̀ mi ì ní romance ẹ tó bá ṣe yẹn tí ì bá sọ pé sorry kò gbèmí lọ́mọ àlè olóṣì olè olè wọ́n ló fẹ́ àwọn tó fẹ́ máa gara fún àwọn tó fẹ́ máa gara fún àwọn yẹn ni olè All right. Bye for now.